You're welcome to Fejus Baba TV Yoruba, an annex to the Fejus Baba TV that you all know. A channel where you get to watch our inspiring movies in Yoruba language. I'm happy to welcome you to this channel, Fejus Baba TV Yoruba. What do I want you to do to me today is this click on that like button. Don't forget, as I warn you there, I warn you here, click on the like button, click on the subscribe button, click on the notification bell, recommend this channel to others. I also want to know where you came from. Are you a new viewer who just discovered this channel and have not even discovered the major headquarter channel? Did you just discover this channel? Let me know in the comment section that you are an entire new viewer. Are you from the headquarters? Did you travel down from First TV to come to this channel to also subscribe and watch and join this family? Let me know that you came from the headquarters. You're right there, I'm from the headquarters. Whether you are a new viewer or you're from the headquarters, endeavor to watch these movies, click the like button and subscribe to this channel so that YouTube will recommend this to several other people. Fejosbaba Baba TV Yorùbá ìròyìn ṣe tó ati ọgbọ́n àti ìrísí nínú ẹ káàbọ̀ ẹ wo cinema tó tó fakọyọ tó ṣe gbàgànà tó ṣe clever yes yóò dára fún yín God bless you. bírí sókè ni. ẹjọ́ mi máa ṣe bí nínú <laughs> ṣẹ́ni láti ìgbà tí mo ti ń ṣiṣẹ́ ìrànṣẹ́ tí mo ń gbàdúrà fáwọn èèyàn tó sì ní ìtúsílẹ̀ ìmọ̀ pé máa ń yọ owó ah, ah, ni mo bá lọ sọ́dọ̀ yẹlẹ́kọ̀ onígìrì. yẹlẹ́kọ̀. mo sì gbàdúrà mo ní lórúkọ jésù bí gìrì náà ṣe dákẹ́ nù. jésù ṣeun olúwa ṣeun mo ń gbọ́ tẹ̀síwájú. ẹ fẹ́ gbọ́. mo fẹ́ gbọ́. bọ́bá wa rí bẹ́ẹ̀ ọba mi kò tí ì bàjẹ́ olúwa wọ́n bá dẹ̀yìn lẹ́yìn yín èmi ti dé náà fẹ́ ṣèlú síbàsíbo mo fẹ́ ṣalárinà láàrin ẹ̀yin àti ìlú mo fẹ́ gbẹ̀wúrò sí wọn lójú mo fẹ́ bù wọ́n nẹ̀kànnẹ̀kàn mo fẹ́ dáná láàrin ìlú kí gbogbo ọmọ ìyẹn eruku lálá bẹ́ẹ̀ bá ṣe tẹ́tẹ́ tì mí lẹ́yìn. mọ̀ pé ó ní nǹkan lọ́kàn tó bá wọn sì rántí pé oyè tí mo fẹ́ jẹ kì í ṣe torí tèmi nìkan o ìwọ náà ní ìrànwọ́ tó ṣe fún mi bẹ́ẹ̀ o. òun náà ni tí kì í bá ṣe pa ọ wọn ò tí pa ọ tí. ìdààmú ọkọ ni ti. gbẹ̀kú bàbá mo kọ́ rò pé ò ní dọ́dọ̀ mi lórí ọ̀rọ̀ oyè kẹ̀m̀bẹ̀ sọnù hmm. àmọ́ bó ṣe wáyé náà dáa ah bàbá ẹ má bínú n gbọ́dọ̀ kó yan yín kéré àwọn ìrìn àjò kọ̀ọ̀kan tí mo rìn ń ló fà á ẹ dákun ẹ má bínú. kò sí ọ̀nà mo sì gbọ́ wípé ọmọ kẹ̀m̀bẹ̀ sọnù àná èyún ṣùrùtù wọn lòun náà ti wọ̀lú pé ń bọ̀ ọdún yìí. <laughs> bẹ́ẹ̀ mọ̀ ni bàbá n tó gbé mi wá gan-an nù ẹ dákun bò lẹ́sẹ̀ ràn ń lọ́wọ́ tí ipò yóò fi ní bọ́mọ́ mi lọ́wọ́ torí yeye ọmọ ní gbọ́mọ́ ìrùkẹ̀rí òṣèbẹ̀ yóò gbọ́mọ Ọ̀rúnmìlà ẹ dákun bàbá àtìlẹ́yìn yín ni mo nílò ẹ̀ràn náà. fọkàn rẹ balẹ̀ ẹ̀yìn rẹ làwa wà. <laughs> mo dúpẹ́ mo ah, dúpẹ́. ìyà ò ní ọjẹ. àṣẹ wà àṣẹ àṣẹ. n ò mọ̀ ìjẹ́wọ́ náà ti ní àwọn àrìn tó ti rìn lórí ọ̀rọ̀ yìí. àṣàrà hmm, àwọn àrìn àjò náà bákan bákan ṣùgbọ́n bàbá ju gbogbo ẹ̀ lọ àtìlẹ́yìn yìí ni mò ń wá kí ipò kẹ̀mbẹ́ sọnù yìí kọ́ mọ́ bọ̀ mọ́ mi lọ́wọ́ <laughs> lọ́ba tán bàbá. kò sí ọ̀nà bó o ṣe wí bẹ́ẹ̀ ni ó rí. Ah, mo dúpẹ́. àwọn <laughs> aláṣẹ kù wọn ó sì bọ́ ọ ṣe. àṣẹ àṣẹ wà. o ò ní ṣubú dànù. àṣẹ àṣẹ wà. gbéra ńlẹ̀. Ah, ẹ ṣeun bàbá mo dúpẹ́. ẹ máa rí ilé. ẹ ṣeun. òkìlẹ̀ o. bàbá ẹ má gbàgbé o bójú bá yẹjú kó wọn má yẹ o ẹ sì mọ̀ pé n tó dó bá dé kan kò gbọ́dọ̀ ríta o ẹ dákun ẹ ṣe o ẹ ṣe bàbá òkílé o ẹ ṣe o òkílé o kílé. ẹ ní bàbá <laughs> kágbà ọ̀dàlẹ̀ o. kágbà ọ̀dàlẹ̀ o. àṣẹ wá ẹ ṣe o orúkọ mi ni sùrùtù sùrùtù bá bá wàhálà èmi gangan ni mo bíbì lè ṣe èmi ò tiẹ̀ mọ̀ wípé awò kan tó ń bẹ nínú ìlú yìí àfìgbà tí mo rí yín lọ́dọ̀ bàbá mi lẹ́ẹ̀kan rí bẹ́ẹ̀ ni. ǹtọ́ ni ńgbà tí mo gbọ́ pé ọmọ kẹ̀m̀bẹ̀ sọnù àná ó dé ah, ṣé lóòótọ́ ni àfi bá a ṣe àríra yìí. Mm, ẹ ṣeun bí mo ṣe sọ lẹ́ẹ̀kan èmi ni sùúrùtù èmi náà nífẹ̀ẹ́ sí oyè kẹ̀m̀bẹ̀ sọnù nílùú yìí òun ni mo ṣe ní kí n wá rí yín fún ìrànlọ́wọ́ yín. Hmm. Mm. àwọn aláṣẹ kò sí bá wa sí. àṣẹ àṣẹ wà. ṣe tí aṣọ rẹ tí kejì rẹ mú lọ ó ní ìṣòro tó wà ńlẹ̀ báyìí o ìgbésẹ̀ kan wà tá a gbọ́dọ̀ ṣe kíákíá. gbogbo ìgbésẹ̀ tó bá yẹ ní ṣíṣe ẹ jẹ́ àṣẹ. mo ti mọ ohun tó fẹ́ ṣe ó fẹ́ pe idà ni tí idà òun bá sì bà ó nọlẹ̀ ni. kí wàá ní ṣíṣe. wọ́n máa sọ ẹrú aládé ayé láti bí gbogbo iṣẹ́ òun ló ti ṣe sílẹ̀ ṣùgbọ́n tí bá ti ṣe nǹkan sí àbí tí bá ti dàrú iṣẹ́ wọn ò ní jẹ́ kí wàá ní ìdánilójú pé yóò ṣeé ṣe. elédùn àárọ̀ wà lọ́wọ́ màá rí i ṣe tó bá ti pé idà yẹn idà yẹn ò ní wá ṣùgbọ́n wàá wá mú ọ̀pá ọwọ́ rẹ hmm. wàá fi kàn án. Hmm, ẹ ṣeun ẹ ṣeun mi májèlé ẹ ṣeun mi ẹ wò ó n ò mọ bí n ò bá ṣe dúpẹ́ ẹ wò mo fi ruyọ̀ yìí <laughs> mo fi ruyọ̀ yìí. mo ní ìjà fún ọ. ọlọ́pàá sami sọ ọlọ́pàá ti rà. èsùn ìmàgbọ́ ní sọ̀rọ̀ fún mi rà irọ́ ikú mi yẹ ìwọ òní lọ ráyé mọ bóyá mo ní kó gbà náà. ó gbàgbé ni bí ọjà gbẹgbẹ síbẹ̀ lọ́jọ́ kún ní kò léwé lórí àwọn àtàgbàràgbàjù wọ́n síbẹ̀ lọ́jọ́ kún ní wò rí gbòmùlẹ̀ wọ́n ní tí iná máa ń lóbi tí ò bá padà lẹ́yìn omi iná náà kú ó dòkú ọ̀kàrà èjì ogun iná lómi bọ̀ òbí lọ́jọ́ kún rẹ̀ ó yá gbà. gbà síbẹ̀ iná ló pa ọ̀yàyàyà kú bọ́ńbà kò ní akọ́lá bàbá kúkúrú mọ kù bí lórúkọ tá a pé ọ̀sẹ̀rìmọ̀gbò ló kọ́ tá a pé àdásọ àdásọ lọ́pọ̀ láyé àdásọ àdásọ lọ́pọ̀ lè rà ó yá ilẹ̀ ikú orí ẹ̀ burú ni ìwọ ní ní ikú sọ́yọ́ ọmọ tèmi kábíyèsí abẹ́ máa wo ikú ni akẹ́wà bíbí kọ́ tó bá ṣọ́ra rẹ ìwọ lọ mi ìdí omi ló yẹ mi. kẹ́ńbẹ́ hmm? kẹ́ńbẹ́ ìsọnù irú agbára wo ni àwọn kinní wọ̀nyí ní. ṣé bí wọ́n ń ṣeré ìdárayá ni tó bá sì parí eré ìdárayá wọn wọn ò lọ sí ìlú tó ti nílò òru àwọn nílùú tí a ń bí o àwọn ò nílò òru àwọn. bàbá mi ẹ fọkàn balẹ̀ àgbọ̀ òfìfo ni irú eléyìí tí ẹ bá ṣe tóde tó ní kárìdì àgbọ̀ òfìfo ni ọ̀ ó yá. bí kúlẹ̀ lóko ni bí tàkútẹ́ ni òní làámọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. èyí tẹ́ ẹ lérí síra yín tó ẹ bẹ̀rẹ̀ ìjà ẹ bẹ̀rẹ̀ ìjà. ẹ̀wẹ̀ alágbèrè ṣé ah, kì í ah. bẹ̀. Bínkú o tún ń bi mí ni bẹ̀rẹ̀ péjà rẹ gbogbo ètò ni mo ti ṣe tán ó yá pé péjà rẹ. ẹ̀yin ìyá mi ẹ má wò mí níràn ẹ ṣàánú mi ṣèbọn ní yeye ọmọ ní gbọmọ ẹ dákun ẹ má jẹ́ kí n jẹ́ kábíyèsí ìlú báyégún kó fìyà yìí jẹ mí gbé ah, kí ni kí n wá ṣe. idà yóò gbọ́dọ̀ bá sùrùtù. ẹ̀yin ìyá mi ò ṣòro mànìgà àdàbà ti ń jẹun láàrin òrófó àfijú ẹyẹ ti ń mumi lágbádá ọ̀ṣàlà ń ṣọlọ́ olókìkí òru ògì ní òkè àjà tí ń dámọ ní gìrìláàjì ẹ̀yin ìyá mi ò ẹ kẹ̀ǹbẹ̀ sọnù tuntun. olùpẹ̀mọ̀pẹ̀ olùpẹ̀mọ̀pẹ̀ bọ́kọ́ bá rọ̀ pa padà wálé bínú àbárò pa padà sínú àkọ́ olùpẹ̀mọ̀pẹ̀ ìdá. ìdá ọmọ ní ìfọ̀hún ìdá padà kò ní dáa fún ọ. olùpẹ̀mọ̀pẹ̀ olùpẹ̀mọ̀pẹ̀ bọ́kọ́ bá rọ̀ pa padà wálé bínú àbárò pa padà sínú àkọ́ olùpẹ̀mọ̀pẹ̀ ìdá. ọ̀rẹ́ rẹ̀ ó máa rẹ̀ ọ́ ọ̀rẹ́ rẹ̀ kọ́mọ rẹ̀ ọ́ kọ́mọ rẹ̀ ọ́ kọ́rẹ̀ ọ́ kíbi ọ̀wá. turutu tí ọ̀pá wọ̀ rẹ kàn súnmọ́ <laughs> mo kí ọ kú oríire. kò ní dáa fún ọ ilẹ̀ pẹ̀pẹ̀ kò ní dáa fún ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ pẹ̀pẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ jẹ́ ọ̀rẹ́ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ kò ní dà kò ní dà fẹ́ni tó bá rí mi fín àní kò ní dà fẹ́ni tó bá rí mi fín gbàgbó kábíyèsí o. kárí ọmọ. mo ti parí ìpele àkọ́kọ́ èmi ni mo jáwé olúborí ṣùgbọ́n ìpele kejì èmi àti yín la ó jọ ṣe kẹ̀mbẹ́ sọnù tún ti fojú hàn báyìí. ó máa kú eré ìdárayá kó sọ̀rọ̀ kankan láàrin wa mo ti sọ fún ọ ní àìmọye ìgbà wípé ní ìlú wa yìí o à nílò kẹ̀mbẹ́ kankan à nílò kẹ̀mbẹ́ sọnù kankan à nílò olúwawo kankan nílùú wa bóyá nílùú mi ṣùgbọ́n kì í ṣe ìlú tira. kábíyèsí à ń pa ọ̀nà oko dà a tó ń béèrè ọ̀rọ̀ tá a sọ lásán lẹ́nu bàbá mi ṣé mo mórí yín wà bí mo mórí yín. ẹ ọkàrí ọmọ mórí mi wú abọ́ kábíyèsí ti sọ̀rọ̀ pé a nílò kẹ̀m̀bẹ̀ sọnù mọ́ nínú ìlú yìí ọba sì bá lórí ohun gbogbo ó ṣe sọ òun gan ní òrì. kẹ̀m̀bẹ̀ jẹ́ àtúnṣọ. a nílò kẹ̀m̀bẹ̀ tuntun mọ́ nínú ìlú Báyégún yìí. bá mi eléyìí ò kàn yín èmi àti kábíyèsí lọ́rọ̀ kan. bíkú bẹ̀lẹ́ tó o bá ṣetán láti tẹ̀lé mi lẹ́yìn gẹ́gẹ́ bí ọmọ àwọn. àyè wà fún ọ kò ní dáa fẹ́ni tó bá rí mi fín gba lò kò ní dáa fẹ́ni tó bá rí mi fín. ṣùrùtù ṣùrùtù. Ah, ah. <laughs> ọkùnrin ló ń ké sí <laughs> o ṣeun. Ah. mo ní n wá kí ọ ni òkú àṣeyọrí ṣùrùtù hmm. hmm. mo kí ọ. mo kú oríire orí ìgbésẹ̀ àkọ́kọ́ tó parí ewu náà ni hmm. bẹ́ẹ̀ sì ni ewu náà kẹ́ ìpàwòdì hmm. bó tiẹ̀ jẹ́ wípé gbẹ̀kú ló wù mí kọjá wí olúborí àmọ́ ngbọ̀rọ̀ ti rí báyìí náà àárín kankan ṣe sí. gbẹ̀kú kò tọ́ sí ẹ̀mí rẹ̀ ò gbé gbàgbé ẹ̀. ṣé o mọ̀ pé Gbinku ní ti ń tẹ̀lé bàbá rẹ̀ látẹ̀yìn wá nígbà òjò nígbẹ̀rùn ohun rẹ̀ ní ẹni mi sọ pé òun lọ tọ́ kò jẹ́. <laughs> fìyín ò lẹ̀ Fálànà gbogbo ògbésẹ̀ tó bá yẹ kó o gbé tí ipò kẹ̀ǹbẹ̀ sọnù yóò fi jẹ́ tèmi gangan ọ̀dọ̀wọ́ rẹ̀ ètùtù tí a bá ṣe àti gbogbo ohun tí a ṣe bó la ṣe ṣe. ṣòrótù sórí hmm? kásẹ̀bọ kásẹ̀pèsè nǹkan kékeré mà ní lọ́dọ̀ tèmi èké nǹkó tí ràn nínú ẹrù ìyàwó kò sígbà tó yá tí ò yá mi àmọ́ ǹjẹ́ o mọ̀ wípé àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ nílùú yìí kábíyèsí àtàwọn àjòyè àtọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aráàlú yìí wọ́n mọ̀ tí ń pààrọ̀ ẹ̀sìn bó ti ṣẹlẹ̀ lọ́dọ̀ wa lọ́hùn tẹ́ ẹ di pé mo fìlú lẹ̀ bó ti ń ṣẹlẹ̀ bíi náà wọ́n ti ń pààrọ̀ ẹ̀sìn wọ́n sì ti ní kò ní sí àyè fún àǹjolúwàwò àbí nǹkan kan mọ́ nínú ìlú yìí bó láṣẹ yóò sí. ìtì ọ̀gẹ̀dẹ̀ lásán lélẹ́yìn kò tóun á lo àdá sí. Si ti kábíyèsí ló kéré jù nínú tí ń bẹ ńlẹ̀ ìwọ fèmí àti ẹ̀ lẹ̀. Eh, mo màmá kábíyèsí jù ọ lọ ọba alágídí kan mọ̀ ni ọlágídí bíi dápa ni sóòsì <laughs> rí ó di dandan kọ́ tẹ̀lé ọdẹ di igi òòṣà torí yóò da owó ẹyọ àtòbí di igi òòṣà kó o tó lè jẹ́ kẹ̀mbẹ́ sọnù tuntun ń bò láṣẹ̀yàn sí i a ní o fìyún un lẹ̀ gbogbo lala kókó fẹ̀fẹ̀ lélẹ́yìí lọ́dọ̀ tèmi fìyún un lẹ̀ ṣebí kábíyèsí ni fèmi àti ẹ̀ lẹ̀ ó sọ lẹ́ẹ̀kan ọlọ́lá gidi ọlá gidi ṣùgbọ́n sọ ma pé irin la fi pọnrin irin báyìí la sì fi gẹ̀rìn hmm. bẹ́ẹ̀ ni. kò sí ìyọnu ṣé ìrànwọ́ èkúkú sójú tọ́ba ni a máa wòran a máa wòran hmm. àwa kúkú ń bẹ ń bí èyí tó bá yẹ káwọ ó ṣe àwọ ó ṣe. kò sí wàhálà o ṣeun mo rí ọ náà yóò dáa fún o. àwọn aláṣekù wọn bá wa ṣe o. àṣẹwà àṣẹwà àìsàn ra ẹni o. o ṣeun o ṣeun o ṣeun. ìwọ ìwọ ẹni yára lògúngbè ló fi ṣe ṣebí wọn ní báwo ò bá gbáwo nígbà wa àwa tẹ àwa fàyà. ìwọ mọ̀ bẹ́ẹ̀ kí ló wáá ṣe tó fi ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ ṣùbùtù. ṣé bó o sì ti ranra rẹ lọ́wọ́ mo sì ti ránṣẹ́ rẹ. kí mo ṣe. kí ló ò ṣe tá ń gbé kòkò ìdá mi. ìkòkò ìdá rẹ kí ló kàn mí pẹ̀lú ìkòkò ìdá rẹ ṣé o fi ìkòkò ìdá rán mi ni. ṣèbí àṣeyọrí tó ń wá o ti rí ògo tó o sì ń wá o ti rí ṣùgbọ́n má gbàgbé o tó o bá ti ń wẹ̀yìn báyìí èmi ló ń rí ń gbẹ̀san àkọ́dà ró ni kò dàbí àdàgbẹ́yìn. kò sí ohun tó ṣe gúdúgúdú tèmi ò fìgbà kankan túra lẹ̀ akọni mímọ wà bí ìbọn kí ló ṣe. èmi ò láriwo lẹ́nu o ṣùgbọ́n mo tàka sí ọ ó rí mi wò bí ìran. irọ́ ló pa kò sóhun tí ó ṣe jáde kúrò nínú yẹ̀wù mi. sá ti lọ ọ ti yanjú wọn ò já sí mọ́. kí ìlú ìsá tùbà kí ìlú tùsẹ́. Ah, ah, kábíyèsí ẹ̀yin sùrùtù àbí kí ni wọ́n pokọ̀ tiẹ̀ náà kí ni sí ọ̀nà gàdàgàdà rẹ̀ pọ̀ o ah, wo dúdú rẹ̀ ńlá ta pọ̀ o lọ́jà wà fí máa wo àfihàn bá dúdú bí o kí sílé bàbá rẹ o. wèrè ń sí ọ ni sẹ́wà ni kábíyèsí ni kábíyèsí ọkọ olúgo tí sọ̀rọ̀ èwo ni gbàrànmí tó dẹlẹ́rù tiẹ̀ ọmọ àlè ọ̀ní kábíyèsí ó sọ̀rọ̀ mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ tí ìbá ṣe àìfinipinni àìfèèyànpèèyàn tí mú ara oko sábàǹtẹ́ wọ̀lú kí irú ìwọ yìí máa hùwà bó ṣe hù jẹun wí fún ọ ọlá bàbá rẹ kẹ̀ǹbẹ̀ ló ń jẹ́ o n bá ti ní ká tí ọmọ tubú látijọ́ yìí mo ti sọ fún ọ láìmọye ìgbà wípé kò sáyè fún kẹ̀ǹbẹ̀ ìsọnù nílùú yìí mọ́. ẹ wo ṣubú ganan lọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́ ilé ọmọ aláìgbọràn nu kí gan ń ṣe ọ ganan ọ̀rọ̀ gidi là ń sọ lọ́wọ́ kó o tó kó bìràbìnà sí ara rẹ kó o kó o tó wọlé wá bákọ́ra rẹ bọ́ta jèrè kó o kó o ṣe gáfárà fún wa. kábíyèsí ẹ má bínú ní tí mo ní kí n wá sọ fún yín ni wípé nínú ìjà tá a jà èmi ni mo jáwé olúborí mo wá ní kí n wá sọ fún yín pé èmi mo jáwé olúborí. àti wá tán ni ó ń ròyìn àmìbò aláwà mẹ àrítútọ ọpa àrẹpọ ọjàwé olúborí kí ló tún kàn kí ló tún kù. ẹ mo ní kí n wá béèrè ìgbà wo la ṣe ìwúyè tuntun òun ni mo ní kí n wá béèrè tí mo fi wá. Ah, ah, sùrùtù àbí kí ló kọ rẹ ná ṣé kì í ṣe pé nǹkan ṣe ọpọlọ rẹ ah, àbí etí rẹ di ni mo ti wílé àìmọye gbà wípé àfẹ́ àfẹ́ àfẹ́ rárá àfẹ́ kẹ̀m̀bẹ̀ ìsọnù nílùú wa mọ́. kábíyèsí ṣé báwọn bàbá yín ṣe fìlú lẹ́nu ṣé báwọn bàbá yín ṣe ṣèlú nù ẹ mọ̀ pé àìmọ̀ wàá wù ara ayé ní máa mú kéèyàn rántí àwọn ará ọ̀run ni. kábíyèsí ló máa ń. bóyá kó wà lọ́fẹ̀jọ́ tún bàbá wa ti ń bẹ lọ́rùn tó lè mi ò mọ èyí tó kàn ń bẹ̀. àdúró dúró bí kábíyèsí ṣe sọ òun ọ wà á fayé lẹ̀ fún wa ọ wà á gbọ́nà ọ̀run lọ hmm. sọ ti yí ọba ń. kábíyèsí ẹ wo ẹ gbà pé kíjìpá ìsáwọ pọ́npọ́n báyìí lè kó wà èmi gángan ní sùrùtù sùrùtù bàbá wàhálà èmi gan ni mo bíbélì sí i ẹ wo kò ní dá fẹ́ni tó bá rí mi fín àní kò ní dá fẹ́ni tó bá rí mi fín mo ní kò ní dá fẹ́ni tó bá rí mi fín. èbìtì àlàpà wa ni mi ti ń ṣubú lu àwọn ọ̀dàlẹ̀ mọ́lẹ̀ yẹn mọ́ mú. kárí ń gúnyàn fáwọn èèyàn náà tó ní tọ́bi òṣòro. ó wá yé gbin ó ló ń gbin bí ẹni pé wọ́n fẹ́ ṣègbọ̀nsẹ̀ yìí bẹ́ẹ̀ ò ṣègbọ̀nsẹ̀ yé gbin. Ah jésù mà ṣàánú mi jésù ṣàánú mi jésù dáríjì mi ó ó mà jẹ́ kí gbé kú ó gbé kú. Ah. Eh. ara tí mò ń sọ fún ọ lélẹ̀ eh. tó yẹ kó fún ọ̀rọ̀ tèmi kó o fi sàríkọ́gbọ́n eh. tó yẹ kó fọ̀rọ̀ tèmi sàríkọ́ ewu ni òṣojú ẹ nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ìlú yìí ọmọ bàbá wù mí tí aṣọ dègbé lọ́jọ́ sí ojú ẹ ni jésù fi dá padà séèyàn ìsìn tún rìn kí láàrin ìlú ìtọ́ bọ̀n tó sì gbọ́ tó sì rí ṣé wàá yẹ kó fi ọ̀rọ̀ kó fi kọ́gbọ́n ẹnikẹ́ni tó bá fi ọ̀rọ̀ tiẹ̀ tó fi ọ̀rọ̀ ara ẹ̀ tó fi ṣàríkọ́gbọ́n ọgọ̀ bíi tasutasu ni kódà ọgọ̀ ọ̀fẹ́nu kọ́. pẹ̀lẹ́ sáà máa gbẹ̀kú. ebi sùúrù náà ni. ẹ kọ̀ ẹ bá sọ̀rọ̀ òun ló sọ mí sínú wàhálà yìí. èmi ò rí sùúrù tù bí o ṣé o mọ̀ pé sùúrù ọ̀bá wa gbé kò mọ nǹkan kan kò mọ̀ nípa Jésù ìwọ lọmọ gbogbo ẹ̀ kò sí ntọ́ ọmọ tán nípa Jésù nínú ìlú yìí ṣé ìwọ ọ̀hún ló ló tún wá yẹ kí kí kọ̀ọ̀kan mọ̀gbà Jésù kọ̀ mọ̀ bá sùúrù tù wọ̀ yá àjàkadì nítorí ipò kan tí ò tí ò sí. ẹgbẹ́ mi ẹ dà mí o ẹrú ọmọ aládé ayé ó dà mí mo pedàpedà ìdà kankan ò wá tẹ bá má gba ẹlẹgbà mi ni ṣe bẹ́ẹ̀ ti wí fún mi n ti gbà ká mú. jésù jésù gbẹ̀gùn ọmọ aládé ayé àbí ẹrú ọmọ aládé ayé àbí kí ìyún ni pé ṣé ọ̀dọ̀ ẹni tó ti lọ gbàgbára nu. ọgọ wọ́n ṣe mọ̀ pé ọgọ bíi tasutasu ọmọ aládé ayé ọmọ wípé èṣù gan-an lọmọ aládé ayé ẹrú rẹ̀ lọ́wọ́ lọ gbàgbára lọ́wọ́ ẹ̀ kì í ṣe ìwọ ti rí ibi tí ẹrú sọ̀yìn dọ́gba rí ni gbẹ̀kú ọmọ gan kọ́dà ọ̀fẹ́nu họra. wọ́n ṣèlérí fún mi wọ́n ní wọ́n borí ṣùrùtù àmọ́ bàbá ẹ bá mi sùúrù mo ti gbà láti yọ̀ǹda ipò kẹtọ tó dání ẹ bálábà ló lábà ẹni tó bá ju ni lọ ó tó ṣe bàbá fún mi. tẹ fi yín lẹ kò sípò kẹmbẹ kankan mọ ń lu ìtẹlẹtẹlẹ jẹ jẹ àgbàdua jẹ àgbàdua jẹ àgbàdua ó kọ Jésù. mo dúpẹ́ lọ́wọ́ rẹ májèlé ah ó ṣe gudugudu méje àti yàyà mẹ́fà mi ò mọ̀ pé mo lè borí olórí burúkú rẹ o ò ṣeun. mo ti ṣe tèmi hmm. mo ti gboyè fún ọ hmm. ó wá kú kí ìwọ náà ṣe bí ọkùnrin hmm. kí o wá máa gbọ́ràn sí mi lẹ́nu gbogbo tí n bá ní kí o ṣe ni kí o ṣe. kí ló dé tí wọn ò ní gbọ́ràn sí yín lẹ́nu gbogbo ohun ẹ bá ti fẹ́ òun ni wọ́n mọ̀ ṣe ohun tẹ́ ẹ bá ti ní kí n ṣe báyìí ni mo ṣe. ìdarí ìlú báyé gùn dọwọ́ rẹ. kó tí ì dọwọ́ mi o <laughs> kábíyèsí àti gbogbo ìlú báyégún wọ́n ti gba ẹ̀sìn míì àwọn olóyè wọn ò sì jẹ́ kí kábíyèsí kó tẹ̀lé mi wá sídìí igi òòṣà láti wá da owó ẹyọ àtòbí. dídìrín àgbàlagbà ẹgbẹ́ ajáńjọ́lá ajáńjúrù tẹ́tí ẹ̀ sílẹ̀ kó gbọ́ dáadáa tó o bá ti dáàfin gbogbo ohun tí mo sọ fún ẹ ìwọ sọ fún wẹ́rẹ́ lára rẹ̀ yóò balẹ̀. mò ń gbọ́ mò ń gbọ́. ǹjẹ́ o mọ̀ mí délédélé? n ò mọ̀ yín dáadáa àmọ́ mo mọ̀ wípé alágbára kan ni yín pé bàbá mi sì máa ń dárúkọ yín. wọ́n pàtàn kékeré kan fún ọ tí ó ru ìbínú rẹ̀ sókè sí ọba àti gbogbo ìlú báyégún. sùrùtù wọn ò sún ìtàn mi dọjọ́ iwájú mo fẹ́ mọ̀ bóyá ẹ̀mí ẹ̀ gbé e. àbọ̀ tó o bá dáàfin <laughs> tó bá kọ̀ tó bá ní òjẹ́ òye kẹ̀ǹbẹ̀ sọnù ó fẹ́ gbọ́ bí tàn májèlé ṣe jẹ́ àti àrẹ̀mọ báwùnmí àti dédùnkẹ́ tó o bá ti wí bẹ́ẹ̀ fún gbogbo ohun tó bá fẹ́ ló máa ṣe ló bá tán máa lọ. ẹ ṣeun. kábíyèsí o ẹ dákun ẹ má bínú sí mi ìgbà kẹyìn retí wọn wà bá yín mo forí adébẹyẹ má bínú lórí ọ̀rọ̀ oyè kẹ̀m̀bẹ̀ sọnù tí mò ń bá yín sọ pé mo fẹ́ jẹ ẹ dákun kábíyèsí bó lẹ ṣe rò. sórí ìwọ kìíní èpè lókùn tó fẹ́ gbà àbí o ní àrùn ọpọlọ ni ṣé nǹkan ṣe ọ ni mo ní kò sáyè fún awo kankan mọ́ ní ìlú yìí. padà kò ní dáa fẹ́ni tó bá rí mi fín èmi gángan ní sùúrùtù sùúrùtù bá bá wàhálà èmi gangan ni mo bí bìlísì ẹ wò n ò ráàyè àti wá máa ro ẹjọ́ wẹ́wẹ́ kan tàbí láti wá máa pariwo ohun tí mo fẹ́ ni wípé èmi ni kẹ̀ǹbẹ̀ sọnù kan ó sì tẹ̀lé mi lọ sídìí igi òòṣà láti lọ da owó ẹyọ àti obì ọgbọ́n àbọ̀ dáhùn. ó tó tiẹ̀ ló sọ̀hún tiẹ̀ ló sọ̀hún a kò sáyè mo ti ní kò sáyè kò sáyè kò sí tó jọ. kò lè a jẹ́ pé gbogbo ìlú ọmọ bí májèlé ṣe jẹ́ àti àrẹ̀mọ Ọbáwùmí pẹ̀lú dídùn kẹ́ ìlú ọmọ bó ṣe jẹ́ ẹ̀. Tàníọ́, ọmọ ọdún mélòó ni ọ́? Báwo ló ṣe lọ gbogbo ètò ń sọ yìí? Ṣebí kò sáàyè fún awo mọ́ nílùú yìí. Àyè wà, àyè wà, dákun, tí ẹ̀kọ́ jókòó náà àwọn kájọ sọ àyè wà. ẹ bá ń sọ sí ti ilé. ọgbọ́n nǹkan tí mo wí mo ní àyè wà pé kọ́ jókòó náà kájọ sọ. ẹ tún máa ń sọ sí ilé kí n gbọ́ dáadáa. Ah, sùúrùtù dákun mo ní àyè wà pé kọ́ jókòó kájọ sọ̀rọ̀. àyè wà èmi ò tí ì wà ara yìí àti jókòó ra ẹ nígbà tí ẹ bá yá kẹ pé gbogbo òlu kẹ sọ fún wọn pé oyè kẹ̀ǹbẹ̀ sọnù ní jíjẹ pé ẹ fọwọ́ sí láti fi mí jẹ pé ẹ sì tẹ̀lé mi lọ sídìí igi òòṣà láti lọ da owó ẹyọ àti obì se ọ ṣe fẹ́ kankan ni wọ́n ṣe ṣe é kódà wọ́n ń pè pàdé lórí ọ̀rọ̀ yìí. ọ̀kàrè láyé ọ̀kàrè láyé ẹ̀sìn pé láàárọ̀ láyé pè pàdé. wọ́n ń pè pàdé. kábíyèsí o kábíyèsí o. lórí ọ̀rọ̀ kan pàtàkì tí ń bẹ ńlẹ̀. gbogbo yín náà ló mọ̀ pé èmi ni ọba mo sì gba lóhun gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ wí fún mi yìí gẹ́gẹ́ bí àgbà ẹ̀yin àgbààgbà ìlú mo wò pé èyí yóò kó gbọ́ sí ọ̀rọ̀ mi èmi sì lọ́ba àrọ́bà fi bá ẹni ọba ń pa ṣé ó yẹ yín. kábíyèsí ṣé kèé ṣe lórí ọ̀rọ̀ sùúrùtù ilẹ̀ pè á sí àbí ọmọ tó ti ń dààmú yín kábíyèsí ẹjẹ́ àmọ́ kẹ́kẹ́ fọkànbalẹ̀ yín la wa o. sẹ́rí <laughs> n fẹ́ ọ̀rọ̀ kankan lẹ́nu ẹnikẹ́ni lára yín títí ó fi parí ọ̀rọ̀ tí ń bẹ lẹ́nu mi. ṣé bí gbogbo yín náà ló mọ̀ pé sùúrùtù ló jáwé olúborí nínú ìdíje kan ṣe sùúrùtù sì ni yóò jẹ́ kẹ́ńbẹ̀ ó sì ti yàn án. Ah. Ah kábíyèsí o kábíyèsí o ẹ̀yin àtọwọ́ àtẹsẹ̀ lèmi fi sí. Ah. ẹ̀yin yín mọ̀ wà pé kí sùrùtù kó jẹ kẹ̀mbẹ́ sọ́nà tuntun nílùú báyégún ah, mo fọwọ́ àtẹsẹ̀ sí i kódà wọ́n tẹ̀lé dédi igi òòṣà níbi tẹ́ ti bá a da owó ẹyọ àtòbí gbogbo ètùtù tó bá sì wà ń bẹ̀ ẹ ṣíṣe ni. kábíyèsí kábíyèsí àlàyé kí lẹ̀ ń sọ yìí gan-an kí lẹ̀ ń sọ lẹ́nu ṣé kìí ṣe pé ẹjẹ́ àwọn ọ̀rọ̀ yìí dáadáa ṣé kìí ṣe pé ìdí ti fẹ́ yí wọ ọ̀rọ̀ tó wà lẹ́yìn. kókóró gba o lẹ́nu ẹ̀. ní tó ń sọ ni pé wọ́n ń di kábíyèsí àbí. Ah. Ah, ẹjẹ́ àmọ̀ tá a máa sọ o. ọjọ́ gàtẹ́ kọjọ́ gàtẹ́ ọ́fẹ̀sẹ̀ méjèèjì tìró gàtẹ́ gàtẹ́. Hmm. ẹ dákun ẹ dúró ná ẹ ṣe mò ń sùn ni àbí èmi ńlá là àìwí bẹ́ẹ̀ kàkú bẹ́ẹ̀ o èyí sì wá béódò tán kọ́ wa mọ́ kígbe òtútù nínú ìlú yìí náà lájọ wà lọ́jọ́ sí kábíyèsí tẹ́ ẹ pé gbogbo wájọ tẹ́ ẹ pé nínú ìlú yìí o kò sí ti ń jó òòsà mọ́ àti wípé àṣàwo mọ́ nínú ìlú yìí bó ní òtún àṣẹ ajẹ́ kábíyèsí kò yé mi o kò yé mi. mo wò pé bóyá ká mọ ká mọ wálé díẹ̀ ọkọ ìlú ní fẹ́ kí ẹ̀mí kàtórí ẹ̀yìn yẹn là wà ṣé kìí ṣe pé àwọn ọmọ yìí ti ń kó gìrìgìrì ìbò ní ṣé kìí ṣe pé wọ́n ti ń yọ̀yìn lẹ́nu kábíyèsí ìtí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ sọ fún aráàyè o ìtí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ já mọ̀ èwo lè ń wé wọ́n lè mí lọ báyìí àṣẹ tí ń bá sì gbà báyìí dandan ni kò sẹ́ mo mọ̀ mọ̀ fi gbogbo yín lẹ̀kẹ́ máa wí tẹnu yín ni ṣé èmi náà ló tún wá sọ wípé adé ògùn mọ́ tẹ́lẹ̀ mo sọ wípé àjòyè kẹ̀mbẹ̀ sọni nílùú yìí mọ́ ṣùgbọ́n ní ìsinyìí mo ti wá yí ẹnu mi padà mo yí ọkàn mi padà wípé láti ìsinyìí lọ a ó ní kẹ̀mbẹ̀ sọni nílùú wa. kábíyèsí ọkàn sára sí i àìjọba kálójò Ṣàngó ní parú wọn gbogbo bẹ́ẹ̀ ti wíhun ṣíṣe ni. èè á sì ṣe gbogbo ẹbọ àti ètùtù tó bá yẹ. fálànà káre ọwú ire ọwú ire. Hmm, kábíyèsí ẹ sì gba àjòjì gòdògbò láàyè kọ́ mọ́ n'ipade wa péjọ ní jòkóò nípàdé ìlú tiwa. ẹni ó mọ̀nà nítọ̀. ẹni ó bá mọ̀nà nítọ̀. kábíyèsí. lọ́rọ̀ àjòjì kọ́ ẹ̀. kábíyèsí. òun hmm, fi ọ̀rọ̀ kan kàn mọ́ lórí ọ̀rọ̀ yìí ohun tí mo fẹ́ sọ náà ni mo ti Fálànà tó fún gbogbo ètò pátápátá tó bá yẹ. àṣẹ́gun kábíyèsí àfàmì ìkú ló kù. yóò tó yín tì. mo kúkú wí mo wí mo ní à ìsìn Jésù tó ọlọ́ọ̀gbà yìí kò lè dẹrùn kò lè dẹrùn áwù àmọ́ sí pé èmi náà fẹ́ràn Jésù ọ̀ni èmi náà kúkú fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n olójú ẹni tó wà fún. Ah, bíi ti báwo ìyá. ẹ ṣe é rí àwọn tí ọba tí ìwọnú òkun kò jìnnà tàbáwọn tó ẹsẹ̀ fẹ́ wọnú òkun lọ irú wọn ló lè jèrè Jésù àmọ́ sẹ́mọ lẹ́yìn àbí kí lẹ fi ń ṣe é bí orí ejò yìí irú sẹ́mọ lẹ́yìn. kò rí bẹ́ẹ̀ tí ń sọ̀hún kò sẹ́ni tí jésù ò lè gbà lágbà tán hmm. kódà kò sẹ́ni tí ò lè gbà pátápátá. mo gbà ṣùgbọ́n àwọn agbára kan àwọn ọ̀mùlẹ̀ àwọn májẹ̀mú táwọn èyí tá a ti wọ̀ kò ní jó ń tèèyàn gbádùn jésù ara rẹ̀ rèé láti yejọ́ yìí. Oh ẹ wo màmá mi ẹ parọ́ wọ́n tọ́lẹ̀ sọ ṣé tí iye ọkàn tí mo ti jẹ òun ni kárò ni àbí ti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ tí mo ti fi ṣètùtù tí òun ni ká sọ àbí àwọn àìmọye májẹ̀mú èyí tá a ti dà tá a sì wẹ́yìn ẹ̀ wò mọ́ ah, ẹ wò ó màmí ẹ̀ parọ́ hmm, Jésù yìí kò lè pé mi ìṣerú mi ló wà fún. olórí ah. má sọ bẹ́ẹ̀ mọ́ hmm. má sọ bẹ́ẹ̀ mọ́ bí mi ò bá ṣe ẹ̀ mọ́ nǹkan kan mo mọ̀ wípé jésù yìí alágbára ni kò sẹ́ni tí ò lè gbà. kò wá sẹ́ni tí ò lè gbà kò wá sí wá gbọ́mọ tèmi láti yejọ́ yìí àbó òkè sí ni. mo kúkú ké sí i kò sí ìgbà tí n ó ké pe jésù ní tìtorí sẹ́mọlẹ́yìn kò ní gbà ariwo tí máa pa ni wípé gbogbo ìgbà tí n bá ti ké sí jésù ńlá ọmọ tí ń sunkún tó ń pọ̀ sí létí òun bí jésù bá ní ká mọ̀ pé sọ̀rọ̀ tètò wà ńlẹ̀ a jẹ́ pé ó kọ rẹ̀ wúlò fún ọ̀rọ̀ ilé inú. Ah, kí ló wá nílò. ẹ̀yìn làárọ̀ nù á padà síbi a ti ń bọ̀ ni. ẹnikẹ́ni tó bá bojú wẹ̀yìn kò tún yẹ fún ìjọba ọlọ́run mọ́. ìjọba ọ̀run ìjọba ọ̀run bíi ti bó ṣé níbi tí a ti wà nú ayé tá àti ìríjọba ayé ṣe ẹ ilẹ̀ ti ń sọ̀rọ̀ ìjọba ọ̀run níbi tí ìyà abàmì títí ń gbógun tì wá tí ò jẹ́ agbádùn. Mm. Ah. mami ẹ mọ̀ ṣe o ẹ wo kí ni mo wá fẹ́ ṣe báyìí ah. Ah, ara ni mi o mm. ara ni mi. ẹ ti ẹ gbọ́ ẹ̀yin àwọn ọmọkùnrin méjì ń ẹ̀yin. Gbádébọ̀ àti Gbénró wọn ò gbọ́ sọ̀rọ̀ yìí ni. wọn kúkú gbọ́ sí i kódà lánàá lánàá yìí wọ́n sì wà ń bì í ohun tí wọ́n sọ ni wípé kí olórí sẹ́mọlẹ́yìn kó ronú dáadáa irú àwọn ìmùlẹ̀ wo ló ti ṣe káwọn lè bá a mọ ibi táwọn dojú àdúrà kọ wọ́n gbọ́ o. Gbádébọ̀ ẹ̀gbọ́n mi. Gbadebo. Gbadebo. Gbadebo. Ah, Gbénró, bó o ní, ó ti ó ti yadé náà nu. Ṣé o gbowó? N gbowó àmọ́ kí ló dé tí ẹ ṣe ronú tó jìnnà tó tó bá wọn. Ọ̀rọ̀ ṣẹ́mọlẹ́yìn ni bí ó ṣe wá jẹ́ pé àti ẹ̀ mọ ìdí ogun tó ń jà wọ́n tó sì jẹ́ pé àwa nìkan lèèyàn lọ́rùn tí wọ́n gbójú léwu ọ ọ ká mi lára gan kò kò múnú mi dùn mo wò pàdúrà wo ò tí ì tó ni àti pé ah, ọlọ́run lè fẹ́ kí wọ́n la ìlà kọjá ah, ah, bàbá olúwawo ẹ mọ̀ kú ọjọ́ mẹ́ta ẹ kú àti o. a sì wá yín lọ lé náà ẹ̀sìn lé a wá yín lọ wá yín lọ wọ́n lé ẹ̀sìn lé ikú bóyá ẹ̀rìn ìrìn àjò àbí nǹkan. tá ń sọ báwọn n ò rìnrìn àjò inú ilé náà mọ wa ṣùgbọ́n a lè sọ pé mo rìnrìn àjò ìrìn àjò ẹ̀mí ìmúrin ni mo ti ra àmì mọ́lé ni mo á lo àkókò mi gbàdúrà mo sì yẹ ka bíbélì ẹ̀rọ ọlọ́run ọ̀tán. bàbá ṣe. yírondo nu yírondo kọ́ mò ń wò yín ni. òun náà ni. Ah. tó ṣe wọlé mo túbọ̀ pé ah, yírondo yín díà. ìtì ẹ̀fẹ̀ dáhùn mọ̀mọ́ yírondo. ẹ̀yin mọ̀ ńlẹ́ o ẹ sì kú oríire. wọ́n lẹ́yìn lẹ jáwé olúborí láàrin ìjà tó wáyé láàrin àtàwọn rúmọ̀lẹ̀. àwa bíi ti bó o àwa kọ́ o jésù olúborí ni ajagun ṣẹ́gun ni. kí wọ́n ló tẹ̀ sọ fún jésù yín kó wẹ́lòmíì tí ó lò àbí kó lọ ẹlòmíì. gbàdébọ̀ ọ̀rọ̀ ẹ̀rín ni bẹ́ẹ̀mi náà ti ṣàdédé tí mo rí nu wọ́n bá ti wá ń bá mi jà ó lóun ò fọwọ́ sí bí mo sì gba jésù. <laughs> yírondo sórí. So, bẹ́yìn bá yẹ̀rọ̀ǹdó lọ tó yẹ̀rọ̀ǹdó bọ̀ ọ̀dọ̀ jésù náà ni ó yẹ̀rọ̀ǹdó sí. ẹ̀ eh, hmm. bàbá ṣe rí ẹ̀yin ẹ filẹ̀ ṣebí yẹ̀rọ̀ǹdó ni láìpẹ́ láì jìnnà yóò bá jésù pàdé. ẹ wo òrìṣà àdéédé mo yẹ wo mọ̀jẹ̀ ńlá ìfi rẹ o mọ̀jẹ̀ ńlá ìfi rẹ o. olúwa wo ṣe jù bá ń lọ àdéédé mo yẹ èmi àgbáwìtàn láàyè ọmọ orúkọ dáná rí gégé tẹjẹ ọ̀gá rẹ̀ ṣe jù bẹ́ẹ̀ ló sì padà gbajú ṣe pé àbábá lọ́rọ̀ tiẹ̀. bàbá orí ọ̀rọ̀ olóríṣẹ́mọlẹ́yìn kí la lè ṣe sórí ọ̀rọ̀ yẹn. ọ̀rọ̀ wọn ò fi ibì kankan yé mi o ó ta kókó. ó díjú. ó díjú. ó lọ́jú pọ̀. ó lọ́jú pọ̀. ó sọ̀rọ̀ ń ṣe àárí o ó dàbí nǹkan hmm. ṣùgbọ́n ẹ̀ sì jẹ́ àrìn báyìí ká wá àkókò kan ká tira wa mọ́lẹ̀ ká lọ wọ́ ojú ọlọ́run ọlọ́run fún wa lọ́nà àbáyọ àbẹ́ ti pé mo wí. nígbà jésù olúwa wa àmín bíbélì sọ pé ohun tó wà ní ìkọ̀kọ̀ ti olúwa ni ṣùgbọ́n èyí tó bá ti fi hàn wá ní tiwa àti ìran wa àtọmọ wa a gbọ́dọ̀ gbàdúrà kí ẹ̀mí mọ́ tú àṣírí tó ń ṣe olórí Ṣẹ̀mọ́lẹ́yìn àṣírí ogun tó ń ja olórí Ṣẹ̀mọ́lẹ́yìn kó fi hàn wá àdúrà. lórúkọ jésù lórúkọ jésù. àṣírí ogun tó ń jà lọ sẹ́mọlẹ́yìn. àṣírí ogun tó ń jà gbogbo tó jẹ́ kó máa pariwo káàkiri àṣírí tó ń dà láàmú èèyàn tó dìde sí tó ń da ọdún ìṣẹ́wọ́n lẹ́yìn láàmú olúwa tú láṣìírí olúwa tú láṣìírí olúwa tú láṣìírí olúwa tú láṣìírí jésù olúwa wa lákòótán àgbàdúrà olúwa fi ara yín hàn wá má sọ wá sínú òkùnkùn olúwa fi ara rẹ hàn wá nípa ọ̀rọ̀ sẹ́mọlẹ́yìn. àdúrà lórúkọ jésù. olúwa fi ara hàn wá lórí ọ̀rọ̀ olórí má fi wá sínú òkùnkùn. má fi wá sínú òkùnkùn. má fi wá sínú òkùnkùn. olúwa fi hàn wá. olúwa fi hàn wá. olúwa fi hàn wá. olúwa fi hàn wá. olúwa fi hàn wá. ìtúsílẹ̀ kò jẹ́ tiwọn. ìtúsílẹ̀ kò jẹ́ tiwọn. jésù olúwa wa. jésù olúwa wa. dànù bó ló ṣe débí kí ní pọ́ lẹ́kùn ta ló nà. níbo lórí sẹ́mọlẹ́yìn ni. olórí sẹ́mọlẹ́yìn. mi ò ní gbà. dúró kí iná ṣe fún ọ. ó bá yé mi jẹ́ ni mi ò ní gbà. olórí sẹ́mọlẹ́yìn bá yé rẹ̀ jẹ́ ọ̀dà náà farabalẹ̀ farabalẹ̀ kí ló kọ rẹ̀. emere emiri emiri àṣírí ah. ńlá kan lọ́lọ́run tún fún mi yìí o. Ah. Ah. èmi náà ọ̀hún. ṣé pé ẹ rí ọmọ tí olórí ìṣẹ́mọlẹ́yìn máa ń paradà dì pẹ̀lú orí kìnìún. mo rí i ṣe ló ń sunkún yọ̀bọ̀. bẹ́ẹ̀ mi náà ṣe rí inú ǹjẹ́ ó sọkọ rẹ̀ fún yín. kò sọkọ rẹ̀ mi o. emèrè ló pera rẹ̀ ó ní olórí ìṣẹ́mọlẹ́yìn ti bà tòun jẹ́ pé àfi tóun náà bá gbẹ̀san póun ò ní gbà tí olórí ìṣẹ́mulẹ́yìn yóò mọ̀ wọ́n furu kọ̀kọ̀ furu kọ̀kọ̀ furu kọ̀kọ̀ tí wọ́n pariwo tí wọ́n ṣe kíní kan tí orí wọn yóò dorí kìnìún gbà yín tí máa ń pariwo pé orí ọmọ ènìyàn di kìnìún o Jésù. ẹ̀dùn ah! ẹ̀dùn kí wọ́n á ní ṣíṣe báyìí o. àdúrà ni àdúrà là ń gbà bí Ọlọ́run bá ti fi àṣírí ìkọ̀kọ̀ bá òun hàn àwọn ọmọ rẹ̀ ó fẹ́ kí a gbé ìgbésẹ̀ àdúrà tí a gbà ló jẹ́ kí Ọlọ́run fi ṣípayá ẹni tí ń ṣe olùṣẹ́mọlẹ́yìn fún wa hmm. àdúrà náà láàtú wá gbà láti mọ ìgbésẹ̀ tó yẹ ká tó gbé. Hmm. tọ́lọ́run bá ti fọ̀tá ẹni hàn ni <laughs> kò lè parí mọ́. <laughs> kábíyèsí gbogbo ọ̀nà tá a tọ̀ tí ara olórìṣẹ́mọlẹ́yìn tí ó fi yá pápápá ni láti mọ̀ báyìí. kí ni wọ́n sọ o ẹ ṣeun gan ni kábíyèsí ọ̀rọ̀ tí wọ́n sọ pọ̀ gidi gan ni o ẹ̀sùn tí wọ́n sì kálẹ̀ ó ga tó báyìí ẹ wò ó wọ́n ní olórí ìṣẹ́mọlẹ́yìn ti da àwọn rúmọlẹ̀ tó pọ̀ gidi gan ni o. ṣé ń gbọ́ nǹkan kábíyèsí wọn ò sọ pé olórí ìṣẹ́mọlẹ́yìn ọ̀daràn mọ̀lẹ̀ wọ́n ní ó ti da àwọn rúmọlẹ̀ tó pọ̀ gidi gan n ò wí ẹ̀yin ọmọ tẹ̀síwájú ẹ ṣeun gan ni ìyá wa àgbà yín ó kúkú dalẹ̀ ṣé ẹ rí wọ́n ní akọ́kọ́ lé àwọn ẹlẹ́yọ̀rọ̀ lọ tán káwá fàbọ̀ fàdìẹ wọ́n ní àwọn tó mú olórí kọlu àwọn rúmọlẹ̀ kákọ́kọ́ gbá wọn kúrò láàrin ìlú ńgbà bá lé wọn lọ tán wọ́n láwà àṣà àwọn ètò kọ̀ọ̀kan wọ́n ní kókókó báyìí lára tá a lé ara olórí ó padà yá. àwọn àwo wa ló mú wọn dalẹ̀ rúmọlẹ̀ tá a lè lọ. kábíyèsí ṣèbáwọn olúwawo gbadébọ̀ àti gbẹ̀ǹró náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà lọ̀rọ̀ sẹ́mọ́ lórí. àwọn mẹ́tẹ̀ẹ̀ta. wọn ò jù bá náà lọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni. àwọn mẹ́tẹ̀ẹ̀ta nìkan. kábíyèsí. a jẹ́ pé ojú àwọn arúnmọlẹ̀ fọ́nù. Ah. bí ibo. ó yẹ kí wọ́n ka èmi náà mọ́ ebi èmi náà ò ti ṣe tiẹ̀ mọ́. kábíyèsí ọ̀wọ́ kókó la fi wọ gíní fi wọ̀ yín ṣé ẹ rí wọn ní tá a bá ti parí ìyún báyìí ká sì gbé tútùtù bá lálẹ́ pàkátí ló bá tán kò sí ní tọ́jọ́ a ò ṣe bẹ́ẹ̀ mọ́. ọkọ mi kó bá jẹ́ ẹni tí ó mú àlàáfíà bá mi ni ẹ dákun kì í ṣe ti da ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀. kábíyèsí kábíyèsí n ò lè dákẹ́ dákẹ́ dákẹ́ dákẹ́ ká máa wòran títí títí kẹ́mi ò fi bọ́ lára olórí sẹ́mọ lẹ́yìn o. ṣàánú ìyàwó rẹ̀ mọ́jọ lórí ìṣẹ́mọ òkú. Ah, olórí ìṣẹ́mọ lẹ́yìn òní kú lórúkọ Jésù. ṣùgbọ́n yóò yè. Mm-hmm. ọba ẹ̀sìnkáyà ó ṣàìsàn dojú ikú ṣùgbọ́n olúwa gbé dìde mm. olúwa gbé olórí dìde. máa rìn ẹ ààyè ah, ní àwọn ní ká kára olórí ó lè yá. kábíyèsí yìròǹdò ẹ má máa tẹ́tí sí gbogbo ohun tí ń sọ lẹ́nu irọ́ tó jìnnà sóòótọ́ ni. níyùn èmi náà lémi. ṣé wọn wá parọ́ mọ́ ni àwọn òwò gan ni irúmọlẹ̀ tó ń sọ ọ. kábíyèsí àti gba olúwa sì ti tú àṣírí tí ń ṣe olórí sọmọlẹ́yìn O ti tu ilé alọ. ó tún ti ń ké o ó tún ti ń ké o ó tún ti ń ké o ìwọ ta ló ń sunkún kí ló ṣe tèmi àti ìwọ ọmọ yìí kí ló kú wá pọ̀ ó ké o. ó pàṣẹ ìwọ ẹ̀mí burúkú yìí dákẹ́ jẹ́ lórúkọ Jésù. àmín. ó ti dákẹ́ ó ti gbọ́rọ̀ ó ti dákẹ́. Hmm. Eh, ìwọ ta ni. ìwọ wo ló ń ké ìwọ wo ló ń da Ísírẹ́lì láàmú kí lorúkọ rẹ ganan kí lorúkọ rẹ. èmi lorúkọ mi mo sì fẹ́ gbẹ̀san. Emèrè. Emèrè. Emèrè. Jésù ṣeun a jẹ́ pé gbogbo ìṣípayá tí Olúwa fi hàn wá òótọ́ ni hmm. Ọlọ́run ò ní ṣe nǹkan kó má fi àṣírí rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ hmm. tó ni yóò tolúwa rẹ lólobó ni. Hmm. ó dáa bó o la ti fẹ́ rìn báyìí kábíyèsí ọ̀rọ̀ ńlá ni ṣùgbọ́n ṣe é mọ̀ pé inú òkùnkùn mo wà tẹ́lẹ̀ kólúwa tó gbà mí níbi ọ̀rọ̀ dé dúró yìí kábíyèsí á pe olórí yóò ṣe àlàyé irú májẹ̀mú tó wọ̀ pẹ̀lú èmi rè bí bẹ́ẹ̀ kọ́ ọ̀làgbà o. ó lè ṣe wípé òun àtìyá rẹ̀ wọ́n dèjọ́ mọ̀ sí ni o. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lórí májẹ̀mú kábíyèsí ó poríṣiríṣi májẹ̀mú sì wà ń pele ń pele ń pele ń pele èyí tó wá burú jù nínú gbogbo ẹ̀ òun ni májẹ̀mú láíláí <laughs> kábíyèsí ẹnikẹ́ni tó bá wọ májẹ̀mú láíláí pẹ̀lú eléèrè tó ń tọ̀ ń wá lọ tẹ̀yìn tó ní kó òun ò sí mọ́ ayé ń tọ̀ ń bàjẹ́. <laughs> kíní kan lèmi mọ̀ o àti májẹ̀mú láíláí àti májẹ̀mú láíláí kò sí tí ẹ̀jẹ̀ Jésù lè bàjẹ́ nú ẹ̀ ṣé rí iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù ń ṣe gangan nìyẹn láti bà májẹ̀mú kí májẹ̀mú jẹ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àmọ́ gẹ́gẹ́ bí Olúwa ó ṣe sọ ẹ jẹ́ ká gbọ́ látẹnu olórí ẹ jẹ́ kó lórí sọ̀rọ̀ ká gbọ́ látẹnu wọn. Hmm. ìyá mi àṣé emèrè ló ń bá mi fa wàhálà látijọ́ ẹ̀ tí n ò sì fura. ṣé ọmọ tó o bá dá májẹ̀mú láéláé kàn mí. wọn náà kúkú ni. kí ló wá ló dé. ìyá mi ẹ̀yin lẹ tún béèrè kí ló dé. ṣé bẹ́ẹ̀ mọ tí ń bẹ nídìí májẹ̀mú láéláé ẹ mọ ohun tó rọ̀ mọ́ ìgbà mo ti fàyè mi fún Jésù mo ti bá májẹ̀mú ọ̀njẹ́ ẹ sì mọ̀ wípé mo ní kò kò kò kò síbi tó fẹ́ lọ mọ́ torí májẹ̀mú láéláé lèmi pẹ̀lú rẹ̀ jọ ṣe. kò jẹ́ ni ẹnìkan mọ́ kò rí bí kankan rè tá n bá yín ṣètùtù ọ̀nà ṣe bá jí lẹ́yìn ni ó dá mi lójú pé yóò ti lọ sunkún bá. èmi tiẹ̀ wá rò pé ìyá àbàmì ni ní ń dà mí láàmú pé bóyá ni eégún ti ń bẹ nínú ògò tí ń pè ń jíìnì ah, ẹ̀yìn kí la wá fẹ́ ṣe báyìí. Ah, ìyá mi hmm? èmi ò tiẹ̀ mọ̀ kò yé mi ẹ dákun kí ni máa sún wa débi irú májẹ̀mú báyìí gan-an kí là ń bá ká. agbára ni o agbára ni mebí àwọn èèyàn bíi gbẹ̀ǹró àti gbádébọ̀ àwọn náà kọ́ ni wọ́n fà á àwọn náà ni wọ́n fà á àwọn náà ni àwọn náà ni gbadebo gbadebo gbẹrẹ ẹyin méjèèjì ẹ bóde. a ah, yí rondo a mọ̀ rí ọ. ẹyin méjèèjì ẹ sọ̀rí ara yín kẹ́ ẹ sọ̀rí ara yín gidigidi gan mọ̀ ni. bíi tìbó. bíi tìbó rò ni ẹ ràdúró ọ̀rọ̀ tẹ́yin méjèèjì sọ sí mi wájú kábíyèsí láàfin lẹ́ẹ̀kan ni. yí rondo ọ̀rọ̀ wo la sọ sí ọ láàfin. ẹ pè mí lónìí rán ẹni kábíyèsí ò mọ́gun tí mò sọ. So ẹ pè mí lẹ́kẹ̀ẹ́ ẹni rẹ pátápátá mò ń sọ wájú kábíyèsí. yírondo ṣé ọ̀rọ̀ tá a sọ sí ọ̀nà àbótúkù. lójú òfin mi ṣẹlẹ́yà wájú kábíyèsí tó fi mí wọ́lẹ̀ wájú olórí àbí. ó dáa náà mọ́ bínú ntáwa náà bá ń lẹ̀ ló fa ọ̀rọ̀ tá a sọ sí ọ mọ́ bínú. gbèrò kí ló ń bẹ̀ sí ní ewo ló ń bẹ̀ sí ọ̀rọ̀ tá a sọ sí ọ láàfin àpòrọ̀ mọ́ ọ níwọ ìwọ gan ló yẹ ká bínú sí ìwọ lọ sáàfin ó sọ fún wọn kí wọ́n lé mi àti gbèrò kó inú ìlú ó láwa la ṣokùnfà àárẹ̀ tó mú olórí àwa ló yẹ ká sí ọ. òótọ́ mo sọ bẹ́ẹ̀ ṣebí iṣẹ́ abáránkọ̀ ni kò jẹ́ iṣẹ́ àwọn rúbulẹ̀ rán mi mọ jẹun. yírondo o bẹ́fọ̀n lábàtà o yọ̀ bẹ́ẹ̀ ti omi lórí pé mo kú ni. ayírondo ìgbà irúmọlẹ̀ àti òòṣà ti kọjá lọ nínú ìlú yìí pẹ̀lú bó ṣe rìn kàtá lórí tó ta sí ọ ìwọ gangan ló yẹ kán lè jáde kúrò nínú. èmi lémi náà èmi ǹjẹ́ ìwọ mọ bí ọlọ́run ṣe gba ògo nínú alájogun ǹjẹ́ ìwọ mọ bí olórí ṣẹmọ lẹ́yìn ìjẹ̀gbọ́ obìnrin yẹn ṣe di ẹni tó gba jésù tára rẹ̀ balẹ̀ ǹjẹ́ ìwọ mọ bí ọ̀gá rẹ̀ ṣe lọ ní igbó lọ́jọ́ kìíní àná tó lóun fẹ́ lọ bá àwọn gbẹngbẹ kú àti gbẹngbẹ wàjà tí ọlọ́run sì bá pàdé tó di àtúnbí lọ́nà oko tó ń lọ sí. ǹjẹ́ ìwọ mọ olú àwo tó ń wò yẹn ǹjẹ́ o mọ̀ bí ó ṣe gbàdúrà tó ní kí òun là tó sì là ǹjẹ́ ìwọ mọ bí ọlọ́run ṣe ti pàṣẹ mi àti ẹ̀gbọ́n mi àti olúwawo tó já gbé ìsọjí ńlá kan kalẹ̀ nílùú alájogun yìí tí gbogbo ènìyàn pátápátá tẹ́sí ìyìn olúwa tó ń kọrin sí tó o mọ̀. o ò mọ gbogbo ṣe ìdẹ̀rùn lẹ̀ bí igun tàdá ǹjẹ́ ìwọ mọ dẹ́líbá èyí tí wọ́n rán wá láti wá gbé mi ṣubú kí jésù tó ta mi lólobó tí èmi fi sọ o ò mọ yín náà ó wá dé olólógbágbára kan dé o gbé ọ̀pá òṣì kan lọ́wọ́ wá rìn káàkiri ó rìn káàkiri ó ń ṣe ìlà ìlò káàkiri. ẹ ò jẹ́ lọ bá olúwawo ọ̀gá rẹ kẹ́ ṣàlàyé fún ọ bó ṣe bọ́ nínú igbó ìdè tó dè mọ́ra yìí kò yé rìnrìn ẹ̀sìn káàkiri. yírondo yírondo yírondo ẹ̀mẹ́ta mo pè ọ́ sọ́ra sí kó má sì pàwọ̀ gan lápàdà lé ọ kúrò nílùú yìí. dáadáa. kó gbogbo bí ṣe ń ṣe ọkùnrin náà dà. jíròrò gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún ọ àkókò àwọn òòṣà ti lọ nínú ìlú alájọmọ ìgbà ti lọ lórí wọn ìwọ náà ṣàkíyèsí ní gbogbo òru èèyàn mélòó lórí tí ń sòòṣà bóyá ò tiẹ̀ tí ì gbọ́ olórí sẹ́yìn mọ́ lẹ́yìn òun náà wọ́n ti gba Jésù bá mi <laughs> bá mi ah, kò yẹ kó rí bẹ́ẹ̀ ah, kí ló tẹ̀ fi jẹ́ ó rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo kọ́ lára yín ah, èmi kọ́ ló jẹ́ ó rí bẹ́ẹ̀ Jésù ló jẹ́ ó rí bẹ́ẹ̀ àwọn òòṣà òpùrọ́ ni wọ́n àṣírí àwọn arúmọlẹ̀ ló tún sí lọ́wọ́ ó rí i pé òpùrọ́ pátápátá gbáà ni wọ́n ibo ráwọn máa wo bí wọ́n ṣe kú mọ́ lọ́wọ́. òótọ́ ni orí yọmí lóòótọ́ torí mi nìkan lọ́mọ awo tó kù. ọ̀kárì ó ti gbàgbé lábẹ́ igi gbàgbéraga tá a lọ ṣètùtù tètùtù sì gbà ṣàdédé ni wọ́n bá ní pé ètùtù ọgbà o ọmọ tá a fẹ́ fi ṣètùtù ló bá jí jẹ́ ń sọ fún ọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan la ti rí lọ́wọ́ àwọn ọmọ yìí nípasẹ̀ agbára Jésù. bá mi àmì ẹ̀gbà lọ́jọ́ kìnínní àná ẹ̀gbà ẹ rántí pé nígbà tẹ́ ń tẹ́ tẹ́ ń tẹ́ láwọn rúmọlẹ̀ lọ́nú gbólójọ́ kìnìún àná tẹ́ ẹ ní padà lẹ́yìn yín ẹ̀ẹ́gbà ẹ̀ẹ́gbà náà. Hmm, òkú làákàyè bẹ́ẹ̀ ni òótọ́ sì ni ìgbà tí mo dọ́dọ̀ wọn tí mo káròyé tí mo ṣe fún wọn pé tó àwọn ọmọ awo mi o wọ́n ti kú o èmi náà o wọ́n ti ṣe mí síbáṣìbò o wọ́n ní gbòòlì yóò ń ṣẹlẹ̀ wọ́n láwọn ọ̀gbọ́n kankan ni àà. Ah, ah ìyún gbẹngbẹkú àti gbẹngbẹ wà náà gbẹngbẹkú àti gbẹngbẹ wà wọn á wò pé ṣé wọn ò mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ ni ṣé wọn ò rí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi ni tó ọmọ tí wọn fi dáhùn láwọn ò gbọ́ nǹkan kan àwọn ò sì rí nǹkan kan ládùúrú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ẹ gbọ́ nǹkan kan ẹ mọ nǹkan wọn láwọn ò mọ àfi tí n bá wá sọ fáwọn làwọn tó lè mọ. ìyún gbẹngbẹkú àti gbẹngbẹ wà náà. bẹ́ẹ̀ni pẹ̀lú ìyà tó jẹ mí wọn tún pa mí sí di gbígbábíraga bẹ́ẹ̀ni ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ gbadébọ̀ tó tẹ̀lé mi láti bí mo ti lọ mo mọ̀ pé tẹ̀lé mi òun ló jí mi níbi igi ìdínú tí mo fi kó gbogbo àwọn agbára irọ́ tí wọ́n kó bọ̀ lọ́rùn tí mi kó lẹ̀. bá mi abẹ́ ń parọ́ mọ́ wọn ni. irọ́ bò ó ọ̀rọ̀ wo ni sọ fi ń purọ́ fún ọ bó ṣe rí nù. ẹ ti gáfárà fún mi náà mò ń bọ̀. bábí ọmọ bá gbẹ́kún ọmọ rẹ̀ ìta tí wẹ́rẹ́ ni o gbẹ̀ngbẹ̀ kú o gbẹ̀ngbẹ̀ wà ẹ̀yin dẹ̀ bóòdì mo fẹ́ bá yín ní gbólóhùn ẹ mọ̀ kálẹ̀ ẹ̀yin mọ̀lẹ̀ èmi mo pè yín mo fẹ́ bá yín ní gbólóhùn ọ̀rọ̀ kan mọ̀ ni. ọ̀dà náà tó sáwò ó. mo ti ṣèlú síbàṣìbo mo ti fìlú nàkànàkàn mo ti gbómi kaná fún wọn gbogbo ẹ̀ tí ń horukun lálálá olúwawo tó lóun ò ṣe tí mo ti sọ́dà kú rẹ tẹ̀ kábíyèsí gan tó lóun gbẹ̀sìn àjòjì wọnú ìlú mo ti fa àìsàn tí ò gbóògùn mo ti fi dé àlọ́lá mo ti gbowúrò sí gbogbo wọn lójú kódà ìlú ń gbóná lọ́bà ẹni tí ń gbóná fẹlifẹli tí ń yọ orúkú lálá. ó káre ọmọ ọkọ ni ọ ṣùgbọ́n nígbà wo ni gbogbo eléyìí ṣẹlẹ̀ gan. àná ìná ló ṣẹlẹ̀ lánàá ìná ni kódà kábíyèsí gan ò ní pẹ́ wájà. ṣíròndó ọ̀kàrẹ́ ọmọ ọ̀dọ̀ rere ni ọ́ ṣùgbọ́n ó tún kú o sọ rí àwọn ọkùnrin méjèèjì tó ń dà lóru àwọn gan ló kù tọ́ọ̀sì lọ́sẹ̀. ìyún láyébọ̀ àti gbẹ̀rún. bẹ́ẹ̀ ni máyọ̀ owó sọ́tọ̀ rárá jẹ́ kí wọ́n mọ̀ pé ẹnì kò kí ń tàpá sí àwọn irúnmọlẹ̀. àmọ́ ẹ mọ̀ pé òǹkì ní òun lágbára bágbára mi ò bà wá kágbára àwọn ń kọ́ báyìí bágbára wọn bá fẹ́ ju tèmi lọ. padà kò ṣeé ṣe mélòó lára wọn á wà pẹ̀lú rẹ̀ bá a ṣe dúró tì ọ́ tó ṣe mú kábíyèsí àti olúwa ọba rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ò ní fi ọ́ sílẹ̀. ẹ rí i méjèèjì ti burú orí yín ti dàrú ẹ̀ní kúure òpò lómi ẹ̀fọ́ ṣe ẹ̀yin méjèèjì ó ṣòfò dànù ni ládùúgbò bí mo ṣe gbọ́dọ̀ bá ń tàbántàbá ń kalẹ̀ rájú yín àṣẹ lóòótọ́ lẹ fọ́jú tẹ́ẹ̀tì ẹ̀ ríran ìròǹdò nǹkan mọ̀ sí o wọ́n wí fún mi lóòótọ́ èmi wọn ò gbọ́. ṣé àwa náà ló ń bá wí báwọn. ìròǹdò kí gẹ́gẹ́ ló kọlù ọ́ tó fi ń bá a sọ̀rọ̀ báyìí. ta ni mo wò yín n ò rí. Ah! ẹ̀ẹ́nì jèrè orí ẹ̀yin méjèèjì ti burú fún èyí tó ṣe yìí ò ní lọ ráyé mọ́ a lè má rìnà lóòótọ́ ṣùgbọ́n ohun tó mú ọ láti pè wá láti sọ̀rọ̀ sí wa báyìí ó rí lónìí kó o ṣe ẹ̀wà gbé irọ́wọ́ sí iwájú wa ó ti ṣe o. ìwọ ta ni. èmi ìyá àbàmì ni àjílẹ̀yẹ má bínú pé mo yọjú sí ọkúlẹ̀ ìjẹ́ ẹnìkan ni mo wá gbè. ìjà ta ló wá gbè o. èmèrè ajílẹ̀yẹ ṣebí wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ ẹ má jẹ́ kọ́mọdé yìí ó jìyà gbé o oníyeye ní mògún ṣàìṣẹ̀ ló pọ̀. <laughs> báwo wá ní tiẹ̀ ṣe jẹ́nu ọ̀rọ̀ yìí o àti pé kílódé tó ka ọ lára. èmèrè ló wá fẹjọ́ ṣẹ́mọ lẹ́yìn sùn mi wọ́n bá òun dá má jẹ̀mú láéláé ó sì ní ìwọ ló wà nídìí ètò náà. wọ́ọ́ ọ̀dọ̀ èmi ajílẹ̀yẹ ló wà páńpẹ́ tí ò ṣeé kó sí àtàwẹ̀rẹ̀ tí tamọ́ lójú ẹ̀fọ́ abàmì tí ń mùjẹ̀ èèyàn tó lọ́ọ̀yẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ wájú mi o kó o tó dé àyín mo ti rí ọ tán lóde tó ta ọ lára. ó dáa náà mhm. olórí iṣẹ́ wọn lẹ́yìn iṣẹ́ mi mo sì fẹ́ dá sẹ̀ríà fún un níwọ̀n ìgbà tó sì jẹ́ pé ó ti ṣẹ̀wọ́ náà mo fẹ́ ká pọ̀wọ́pọ̀ ṣe ìdájọ́ rẹ̀. sẹ́mọ̀lẹ́yìn ìdájọ́ sẹ́mọ̀lẹ́yìn ti súnmọ́ tòsí. wo ọ̀nà àbáyọ méjì ló wà fún Ṣẹ̀múlẹ́yìn. ṣé àwo. àkọ́kọ́ kó rọra padà sínú májẹ̀mú láéláé tó bá èmèrè dá àbí èkejì tó yá jù kó kú kọ́mọ òun lè nísìmí kó yẹ sunkún kí. nígbà tóun náà mọ̀ pé òun ò ní mú májẹ̀mú ró kí ló dé tó dá májẹ̀mú láéláé pẹ̀lú èmèrè ó gbọ́dọ̀ jìyà iṣẹ́ ẹ̀wọ̀n rẹ̀ ni o torí ẹni bá ṣe ohun tẹ́nì kò ṣe rí dandan ni kójú rò rí ntẹ́ni kò rí. bẹ́ẹ̀ o ṣeun ìyá bàbá tó bá ti yá ó gbélé gbọ́ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ dandan ni kó balẹ̀ lọ. bẹ́ẹ̀ ni àmọ́ mọ̀jì ó pẹ́ o. gbogbo ohun tí ẹ sọ ni a ti gbọ́ pẹ̀lú èyí tí olúwawo sọ nípa májẹ̀mú tí wọ́n ló lè yẹn gan yín o májẹ̀mú láéláé ṣé wàá rí ọ̀nà àbáyọ kan ṣoṣo ló wà láti bọ́ nínú wàhálà tó wà nílẹ̀ yìí ẹ̀jẹ̀ sì ni. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bíi ibò tó ni mẹ́bí ẹ̀jẹ̀ náà ló dá gbogbo wàhálà tó wà lórí májẹ̀mú láéláé ẹ̀jẹ̀ náà ló dá á lẹ̀. Eh? ẹ̀jẹ̀ bíbò tún ni. ẹ̀jẹ̀ nìkan ló lágbára láti bà májẹ̀mú kí májẹ̀mú jẹ́ hmm. nínú bíbélì nínú ìwé máàkù orí kẹrìnlá ẹsẹ̀ kẹrìnlélógún. bíbélì sọ wípé èyí ni ẹ̀jẹ̀ tí májẹ̀mú tuntun. èyí tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn. dájúdájú jésù pàápàá fúnra ẹ̀ mọ̀ pé ọ̀pọ̀ èèyàn ló ti fìgbà ìmọ̀ wọnú mọ́jẹ̀mú burúkú yìí ìdí nìyí tẹ ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. ẹ bó o la ṣe afẹ́rẹ́ jẹ́ ọ̀hún àwùjọ àárín nìkan wọn wá lọ bá wa rà wá àbí bó o ni. rárá ìyá wa calvary láti lè rí ẹ̀jẹ̀ náà calvary ni ẹ̀jẹ̀ òun wà. calvary níbo ló tún jẹ́ calvary tí a lè lọ ọbẹ̀ ká lọ. <laughs> kábíyèsí ẹ ti débẹ̀ rí àtolóríṣẹ́mọlẹ́yìn àtolúwawo gan-an ẹ ti dé kávárì. gbadebo ṣé lójú ayé mi ni mo débẹ̀ ni àbí lójú àlá. ṣẹ́rí gbogbo èèyàn tó bá ti dé àtúnbí tó ti fàyè rẹ̀ fún jésù n ló ti dé kávárì nínú ẹ̀mí gbogbo ohun tí ọlọ́run sì pèsè ní kávárì ni onítọ̀hún ní àṣẹ láti pàṣẹ rẹ̀ tí ó sì ṣiṣẹ́ fún un àṣà ṣé pé a lè pè pẹ̀lú ẹnu wa yìí tí ó sì ṣiṣẹ́. bí èèyàn bá ti dàtúnbí tí ò dẹ́ṣẹ̀ mọ́ kò ti dé kábàárì nù. ṣe rí i bíbélì sọ nínú ìwé Hébérù orí kẹtàlá ẹsẹ̀ ogún ó ní wípé ǹjẹ́ ọlọ́run àlàáfíà ẹni tí ó mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé àní olúwa wa jésù. Hmm. gbèrò ó sọ ní ìsìn ó ní ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé sórí hmm. májẹ̀mú ayérayé àti májẹ̀mú láéláé nǹkan kan náà ni ṣé ẹ̀jẹ̀ májẹ̀mú láéláé náà wà. bẹ́ẹ̀ ni olórí ṣe rí jésù fi fún wa nínú ikú rẹ̀ yìí wà ní ẹ̀jẹ̀ májẹ̀mú láíláí inú ikú rẹ̀ yìí ló wà. tó túmọ̀ sí pé nínú ikú rẹ̀ ńlá wa bọ́ kúrò nínú gbogbo májẹ̀mú. ẹ wá jẹ́ àgbàdúrà ara ò kábíyèsí. a gbọ́dọ̀ fi oúnjẹ mi yìí bọ olùrìṣẹ́mọlẹ́yìn dáadáa ṣe rí ọ̀rọ̀ ọlọ́run oúnjẹ mi ni o ṣe wá rí àdúrà omi ẹ̀mí ni láti jẹ́ kí oúnjẹ náà ó ṣiṣẹ́. ṣé ẹ rí i téèyàn bá kàn ń gbàdúrà láì ní òye ọ̀rọ̀ ọlọ́run àti ìfihàn lórí ohun tó gbàdúrà lé ń kó nítòhún kàn ń fi àkókò rẹ̀ ṣòfò ni. só ṣeé ṣe kéèyàn ó mu mi láì jẹun kó ń tọ̀ wọ̀n yó bákan náà só ṣeé ṣe kéèyàn ó jẹun láì mu mi kó ń tọ̀ wọ̀n wà lálàáfíà. wàá mi dáadáa wípé ká kọ́kọ́ fi ọ̀rọ̀ Ọlọ́run pọ̀ náà kó tó ti pa gbàdúrà. bẹ́ẹ̀ni lákòótán ẹ jẹ́ kí n sọ èyí tí mo mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run sọ ó ní a ti fi Jésù sí alárinà májẹ̀mú titun àti ẹ̀jẹ̀ ìbúwọ̀n nì tí ń sọ̀rọ̀ ohun tó dáa ju ti Ábẹ́lì lọ léyìí tó túmọ̀ sí pé ẹ̀jẹ̀ Ọlọ́run ó ní agbára ju ẹnikẹ́ni lọ. ìyá wa ìyá wa ṣé gbogbo ọ̀rọ̀ tá a sọ yìí sún yín dáadáa. ó yé mi dáadáa ó sì tún fi mí lọ́kàn balẹ̀. n ò tiẹ̀ wá mọ̀ pé ìwé kan wà táwọn ọ̀rọ̀ kàǹkàkàǹkà báyìí wà nù rẹ̀ bí ilé. <laughs> Ah, ehm, ẹ jẹ́ máa lọ. lílọ bíi ti báwo ṣé àrùn gbàdúrà máa ah, ń. <laughs> kábíyèsí ìṣirò la ó fi ṣe ìṣirò la fi ṣe á padà wàá gbàdúrà mi. èṣù ò kọ́lé ti jésù èṣù ò kọ́lé ti jésù bó kọ́lé ha ò wò àbó kọ́lé ha ò wò ìjà ńlá la fò níjà ìjà ńlá la ó fo níjà oṣó ilé yẹ múra ogun àjẹ́ ilé yẹ múra ogun èmèrè ilé yẹ múra ogun jésù ló lórí ogun tàwa òun bẹ̀lẹ̀ yìí wá ẹni bá fọwọ́ pàyídà ọba abogun lọ ìjà ńlá la fo níjà. ìjà ńlá la ó fò níjà oṣó ilé yẹ múra ogun àjẹ ilé yẹ múra ogun èmìrì ilé yẹ múra ogun jésù ló lórí ogun tàwa ó ń bẹ yìí wa ẹni bá fọwọ́ pa ọba àbógun lọ. gbogbo ariwo gbogbo ariwo láti inú ìjọba òkùnkùn mo fi ọ̀dẹ̀ lórúkọ Jésù ẹ dákẹ́. àmín. ó dáa ó dáa olórí ẹ ẹ wo ẹ ẹ sọ fúnra yín báyìí wípé ẹ sọ fún wa yín báyìí wípé gbogbo ohun àjòjì tó ń dà mí láàmú tó ń dí mi lọ́wọ́ nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn kó dákẹ́ lórúkọ Jésù ó yẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀. gbogbo gbogbo gbogbo àjèjì àjèjì àjèjì tó ń dí mi lọ́wọ́ tó ń dájẹ́ mi láàmú nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ẹ̀jẹ̀ Jésù ó fún wa ó yá jáde. àmín àmín àmín àmín àmín àmín. ó ti dákẹ́. ó ti dákẹ́. ó ti dákẹ́. ó ti dákẹ́. ẹ ẹ wàá sọ tẹ̀lé mi báyìí gbogbo májẹ̀mú ìkọ̀kọ̀. gbogbo májẹ̀mú ìkọ̀kọ̀. ẹ sọ sókè. So gbogbo májẹ̀mú ìkọ̀kọ̀. èyí tí a ti fi ayé mi dá. èyí tí a ti fi ayé mi dá. nígbà tí mo mọ̀ àti nígbà tí mi ò mọ̀. nígbà mọ̀ àti ìgbà mọ̀. Ah, nígbà mímọ̀ àti nígbà ìmọ̀. ìgbà mímọ̀ àti ìgbà ìmọ̀. nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. kó bàjẹ́ lórúkọ Jésù. ó yá àdúrà. ẹ̀fún ìmọ́jọ́ kó má yọ. èdè mọ́ òrùn kó má ràn. bómi bá balẹ̀ anípa òjò balẹ̀ táwọn ìwà ẹ̀. àtẹ. ajílẹ̀ yẹn torí ohun tí o dálẹ̀ sórí kí irú olórí jẹ́mọ́lẹ́yìn máa fún mi ní ohun ládùn ohun tó tún fi ojú mi rí. ìmìrì ó kọ sùúrù o ó ní sùúrù tó pọ̀ o ẹ mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ mo ti bẹ̀rẹ̀. ó bàjẹ́ fún sùúrù ṣòwò kíkà ló ti tètè dá sílẹ̀ ààbò ní kíákíá eléyìí ò ní máa ṣẹlẹ̀ látọjọ́ iná ṣóò ṣe kankan sí ni kí ló tó ṣe sí. mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ èwo tiẹ̀ náà ni mò ń ṣe lọ́wọ́ báyìí tó fi wọlé tiẹ̀ mò ń ṣe lọ́wọ́ ó ní sùúrù ni o kó o ṣe sùúrù ni o. orí mi ò ṣe sùúrù mo ti ṣe sùúrù tó kí irú olórin iṣẹ́ mọ́lẹ́yìn máa fún mi ní òun kàkà kẹ́kùn má jẹ́ ṣèṣe á fi ṣàwádànù ni torí jẹ́jẹ́ mi ni mo jòkó tẹ́lẹ̀ mi wá dá má jẹ̀ mú. èwo gan-an ni èwo ló fà tó ń bínú kí ló wà láàrin ìwà àti olórin iṣẹ́ mọ́lẹ́yìn tó jẹ́ o máa bínú bí ajá ilé kí ló wà láàrin yín. kí ló fẹ́ fi ẹ ṣe. àjílẹ̀ yẹ mámù mi níran o ọ̀dọ̀ wọn ni ìyá yìí ti wá. alátẹ̀rẹ́bẹ́tẹ́ àwọ àwọn àgbà àtàwẹ́rẹ́ kì í sọ̀rẹ́ ojú bá fẹ́fẹ́ bá fẹ́ ìkànjì oko láàánú sẹ́mu ah, ah. lẹ́yìn kí lọ́mọ yìí fi ṣe ọ́ kí lo rí lọ́bẹ̀ gan-an tó fi gàrú ọwọ́ ah, ẹ̀dúndú rẹ fẹ́ máa látajù o kí lọ́mọ yìí ṣe fún ọ. ẹ̀yin ó dàbẹ̀ pé o ò fẹ́ mú kékeré èmi náà sì ní bọ́ wọ́n láàbọ̀ ìwọ náà gbà. Ah, gbogbo májẹ̀mú ìkọ̀kọ̀ èyí tí a ti fi ayé mi dá nígbà tí mo mọ̀ àtìgbà tí mi ò mọ̀ èyí tó ń báyé mi fínra èyí tó ń dí mi lọ́wọ́ nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn kó bàjẹ́ lórúkọ Jésù kó bàjẹ́ lórúkọ Jésù kó bàjẹ́ lórúkọ Jésù kó bàjẹ́ lórúkọ Jésù kó bàjẹ́ lórúkọ Jésù kó bàjẹ́ lórúkọ Jésù kó bàjẹ́ lórúkọ jésù kó bàjẹ́ lórúkọ jésù bàjẹ́ lórúkọ jésù bàjẹ́ lórúkọ jésù gbogbo májàmú ìkọ̀kọ̀ èyí tí a ti fi ayé mi já lórúkọ jésù kó bàjẹ́ lórúkọ jésù kó bàjẹ́. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹ má pariwo ẹ má bẹ̀rù ibà wà lákọ́ nú orin wípé ìjà ńlá là á fò níjà kò sí àwọn tá a fẹ́ bá jà sẹ́rù báwọn náà dalé ni wọn ò lè dalé á gbàdúrà sí ni ẹ jẹ́ máa wo jésù ẹ jẹ́ máa wọ̀ ọ́kán. sẹ́mọ̀lẹ́yìn sẹ́mọ̀lẹ́yìn lajú kọ́mọlájú kò jésù ẹ dákun ṣé ìjà tá ń jà náà rè ṣé bá ṣe jà rè. màmá ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa gbàdúrà lọ ẹ jẹ́ máa gbàdúrà yìí lọ ó yá gbogbo májẹ̀mú ìkọ̀kọ̀ èyí tí ayé mi dá nígbà tí mo àtìgbà tí mi mọ̀ kó bàjẹ́ ó kó bàjẹ́ bẹ́ẹ̀ lórúkọ jésù gbogbo májẹ̀mú gbogbo májẹ̀mú ẹ̀mọ̀ májẹ̀mú ìkọ̀kọ̀ èyí tó ń bá èmi fíra èyí tó ń bá tó ń bá màmá fíra tó ń bá ìyẹn wọn fíra kó bàjẹ́ bẹ́ẹ̀ ó kó bàjẹ́ bẹ́ẹ̀ ó kó bàjẹ́. àjíbẹ̀yẹ tó tó máa ṣe náà nìyẹn àbúrò ní jíjẹ́ wá síbí kà yọjú gbogbo ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ nínú kó tẹ̀síwájú nínú májèmí tó bá mi dá àwọn kó jẹnu àkọlẹ̀ bò. Eh, eh, mèrè ó ní sùúrù ni o débi tẹ náà mò ń ṣe ìdí kọ̀ọ̀kan ṣẹnu kó lóye pé mo pè wá ó ń mò ń ṣẹ́hun ah, ah, ikọ̀ lè wà lọ́hùn kó tún wà níyìn lásìkò kan náà bá a bá paná rẹ̀ lọ́hùn a lè tàn ní àyìn ó ní sùúrù ni o. kẹta rẹ rẹ o ṣé mo lẹ́yìn o. <laughs> wo ó ti wà ń bí ṣé mo lẹ́yìn káàbọ̀ òkú àti ń kí ló tọ́ lé ọ tó ń bá èmèrè jà. Ah, ah ó ti gbàgbé pé àsọ ti ọ̀rọ̀ ǹjẹ́ kínní ànádà tó o ti gbàgbé májẹ̀mú tí ń bẹ láàrin ẹ̀yin méjèèjì ni lọ́jọ́ kínní àná tó o sáré wá bí jìàjìà tó lóun wá gbára torí ojú ogun tó fẹ́ lọ tá a bẹ́rì kìnìún láti pèsè rẹ̀ kí ló dé kí ló dé. ajílẹ̀yẹ bẹ́ẹ̀ kọ́ lórí o. Ah, ah ẹ̀mẹ̀rẹ̀ ti dà mí láàmú gidi gan ni kódà ó fẹ́ yà mí ní wèrè ṣàdédé ni wọ́n kàn déédé máa gbọ́ ẹkún ní gbogbo ìgbà láì mọ̀ pé òun ni ṣebí ó sì yẹ kó sọ fún mi wípé òun bínú o. ẹ máa gbọ́rọ̀ àgọ̀ ta ni wọ́n sọ fún kí o tó wọnú májẹ̀mú tuntun tí o wọ̀ ta ni. dá lóhùn dá lóhùn àbí ta ni wọ́n sọ fún o tó wọnú májẹ̀mú tuntun. Ah, ó mọ̀ pé ó wọnú májẹ̀mú tuntun ló bọ́mọ ọlọ́mọ májẹ̀mú. èmi náà kọ nígbà tí mo sa gbogbo ipá mi tí n ò lè borí mo lọ bá bálákúlá elépè yóríyórí àti eégún naniwó ẹ kàkà kí bálákúlá elépè yóríyórí kó ṣépè fún wọn ṣe ló ń súre fún wọn kàkà kí naniwó náà lágbára wọ́wọ́múwọ́mú àwọn èèyàn tí mo kó lẹ́yìn iná kọ́gi bò sí lù. Ah. ó bá ti padà wá wá jíṣẹ́ fèmí kí ti bọ́ ọdá sẹ̀ríà fún wọn. ó dà ṣe gbogbo rẹ̀ náà nù. kò tọ́ síbẹ̀ o ajílẹ̀yẹ nígbà tí gbogbo ipá tí mo sà yìí tí ò túrun kankan lára wọn mo tún wá lọ bá ìyá àbàmì pé kóun náà kó wá ràn mí lọ́wọ́ ṣùgbọ́n gbogbo rẹ̀ náà pàbó ló já sí. kí ló wá kèmí bẹ́ẹ̀ níbo ni kémi yọkú sí tú èmi sílẹ̀ nínú májẹ̀mú kó lè jẹ́ kí n máa bá tèmi lọ wọ́ọ́rọ́wọ́. àbí kó o padà sínú májẹ̀mú láéláé tí ẹ̀jọ̀ dá. kò ṣeé ṣe o mi ò lè padà sínú májẹ̀mú náà nítorí kò ṣeré inú ẹ̀. ìyún ò bá wàhálà wà kó dáńgbà náà túlẹ̀ kó jẹ́ ó máa lọ nísinmi iye kò kàn ti ra kú náà ni. kò ṣeé ṣe fún mi láti kú èmi ò lè kú. nítorí kíni ó ti dálẹ̀. ẹnìkan ti kú nítorí tèmi nítorí ó ti ní ìmọ̀tẹ́lẹ̀ sí pé irú ọjọ́ òní yìí yóò wáyé torí rẹ̀ náà ló ṣe kú fún mi ó sì ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nípasẹ̀ ikú rẹ̀. <laughs> ebèrè o mọ gbẹ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ o mọ gbọ́rọ̀ àgọ̀. ohun tí ẹ fẹ́ lẹ rí o sọ̀rọ̀ nù èmi ò lè kú torí ẹnìkan ti kú ó ti tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kí wàá ti a. àbí ẹ ẹ wò ó wò ó ẹ ṣe mọ lẹ́yìn ọ̀rọ̀ rẹ ò yé wa ṣàlàyé. ẹni tó bá béèrè ọ̀rọ̀ òun ló ń ohun tí mò ń sọ fún yín ni wípé nítorí irú èmi tí mo ti ṣe àṣìṣe tí n ò mọ ohun tí mò ń ṣe òun ló ṣe kú fún mi láti lè yọ mí kúrò nínú irú májẹ̀mú burúkú yìí. bóyá o rántí mọ́ kí n rán ọ létí. ǹjẹ́ o mọ tá a fi ṣèpìlẹ̀ májẹ̀mú láéláé ṣé o rántí pé ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ la fi ṣèpìlẹ̀ májẹ̀mú yìí o. ǹjẹ́ ẹ̀yin náà mọ̀ wípé ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ó lágbára láti bà ẹ̀jẹ̀ májẹ̀mú láéláé jẹ́. o ti múnú bí mi o ó ti ń múnú bí mi gidi ta ló kù ẹ̀jẹ̀ wo la ta á lẹ̀. jésù kristi ló kù ó ní apá nítorí ìtúsílẹ̀ mi ẹ̀jẹ̀ náà sì wà ní káfárì. ó ó wà sáré káfárì àbí kí ló pè ó lọ bu ẹ̀jẹ̀ wá lẹ́nìí náà ni o ká lè yanjú rẹ̀ lẹ́nìí lẹ́nìí ó sáré lọ bu wá. n ò nílò láti sáré lọ síbi kankan láti lọ bu láti ọjọ́ tí mo ti gbà á ní olúwa àti olùgbàlà mi láti ìgbà náà ni mo ti dé bí ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ náà sì lágbára láti ṣiṣẹ́ fún mi níbikíbi tí mo bá wà àti nísinsìnyí lọ́wọ́lọ́wọ́. ó dáa náà ó ti yé wa ní ìsìn pé ṣé mo lẹ́yìn ò ṣetán láti padà sọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀ mọ́. alárinà mi alárinà mi alárinà mi o. Oh! àsìkò ti tó láti wá gba ọ̀rọ̀ mi rò. ṣé mo lẹ́yìn èmi ò mẹ̀jẹ̀ tó ń sọ o àmọ́ mo mọ̀ pé ìmùlẹ̀ tó ju ẹ̀jẹ̀ lọ ò sí ẹ̀jẹ̀ mi rẹ tí a fi mulẹ̀ rẹ láò fi palẹ̀ rẹ mọ́ àdàbí tí ẹ̀jẹ̀ rẹ ò bá sí níbí. ẹ̀jẹ̀ náà rèé ẹ̀jẹ̀ májẹ̀mú láíláí ẹ̀jẹ̀ náà rèé ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ó wà lọ́wọ́ mi ẹ lè rí ṣùgbọ́n ẹ lè rí iṣẹ́ rẹ̀ ajílẹ̀yẹ ẹ̀jẹ̀ ju ẹ̀jẹ̀ lọ. èmi náà wàá fi yí ọ pé agbára ju agbára lọ èèyàn sì ju èèyàn lọ ó ti tọ́ ṣoṣo ó sì rí ṣoṣo ó yá balẹ̀ dọ́gba. ẹ̀jẹ̀ jésù kristi tó ń sọ̀rọ̀ ohun tó dára ju ti abẹ́lì lọ ju ti èmèrè lọ ju ti sẹ́mọlẹ́yìn lọ ó yá. yé yé yé yé kí ló dá sí ọrùn mi o. ẹ̀jẹ̀ jésù kristi ni mo wọ́n sí lára bẹ́ẹ̀ ni mo gba ìtúsílẹ̀ mi kúrò nínú májẹ̀mú láíláí tí mo dá pẹ̀lú yín nípa agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù kristi ní orúkọ jésù. Ah! jésù o ṣeun. ẹ má bàjẹ́ ẹ má bàjẹ́ ṣé mo dé. olúwa ṣeun olúwa ṣeun. aya mi pẹ̀lẹ́ jésù ò ṣe jésù ò ṣe olúwa ṣe olúwa ṣe ẹ pẹ̀lẹ́ bó o ni. ọkọ mi n mo ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ ojú ogun ni mo ti ń bọ̀ àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ jésù mo yege olúwo ṣé o mo bọ́ olúwo ṣé o ah mo là kàkà mo bọ́ mo dúpẹ́ mo yege mo ti là kàkà mo bọ́. àsáwọn kinní yìí rí nǹkan kan lóòótọ́ àti àwọn ọrùn ti di wọ́n kàn kò ju agbárí lásán ní wọn rí nǹkan kan bẹ́ẹ̀ tí wọ́n ṣe tóbi tó ń wọn ò gbọ́ nǹkan kan ah! àṣẹ ní bá ń sìn wọ́n àṣọ náà fọ́jú afọ́jú ni wọ́n àwọn tí wọ́n bá fi hàn sọ ọlọ́run gan-an etí wọn ti di. Ah! kí ni bíbélì ṣe sọ pé àwọn tí ó ń sìn wọ́n wọ́n dàbí wọn àwọn tó gbẹ́kẹ̀lé wọn. àjẹpọ̀mí náà ti fọ́jú bí wọn nù. má ṣe di létí etí tèmi náà má di mọ̀nú. èmi náà ti fọ́jú ńgbà kan rí mo ti di létí ńgbà kan rí ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ọlọ́run tó wọnú ayé mi tẹ̀mí mímọ́ ọlọ́run tó wọnú ayé mi ojú mi là ojú mi là. wọ́n á bínú sí àwọn arúnmọlẹ̀ mo bínú sí wọn gidigidi torí pé wọ́n ti fi àkókò mi ṣòfò wọ́n ti lò mí lòkulò yìròǹdò ọ̀dọ́ ni ọ́ rò dáadáa o rò dáadáa o wọ́n jẹ́ kí wọ́n lù ayé rẹ̀ lòkulò. lọ gbóúnjẹ fún ni mo rí pé kò sí níbẹ̀ ní ìtẹ̀yẹ̀tẹ̀ fúra wípé ó ti ná pápá bora. àpáná jígbọ́rùn. ìyá wa ẹgbọ́n níbo ni dẹ́lí bá lọ. a ò mọ ibi tó lọ. kódà gbogbo agbègbè ni mo ti wá mi ìrẹ́ni tó jọ dẹ́lí bá. Hmm, ó dáa ó ti dáa dẹ́lí bá sá lọ bóyá kí ẹ. <laughs> kóra dandan kúrò níwájú mi kẹ wá bí wọ́ sí ẹ rí wọn. jésù ṣeun o mo gbọ́ lọ́wọ́ ìyá bá mi olúwa jẹ́ mi gbà pátápátá lọ́wọ́ rẹ̀ má jẹ́ ó rí mi pè mọ́ ah, mo ti dẹ̀dá tuntun ìlú mi rèé jẹ́ wá lọ ohun tó ṣe olórí ṣẹmọ ah, olúwa. Ah, ó ṣe o bó lówó ìyá bá mi. ní kí n wá lọ rugi lóko mú ánìkè sáré lọ ni. kódà mo sùn ní lánàá ó ti wàá rẹ̀ mí lánàá ó rẹ̀ mo kàn sọ pé kí n sùn náà ni. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ kú ọjọ́ mẹ́ta. ta lọ̀rẹ́ rẹ àjẹ́ burúkú máa lọ lórúkọ Jésù. ó ti wọ̀lú wọ́n tún ti rán ọ wá. bíi ti báwo ọmọ Ọlọ́run ni mí. lóòótọ́ ni ló ń rán wọlé ló ń rán jáde bẹ́ẹ̀ náà sọ́ọ̀rì kò sí ẹni tí ò rí ọ nílùú alájogún tí ó bá ọ rẹ́rìn a ti wàásù káàkiri gbogbo abúlé pé àjẹ́ ni ọ. gbẹ̀ngà dákun jàdù. gbèrò gbàdébọ̀ gbèrò gbàdébọ̀ gbẹ̀ngà àlàkà kí ló ṣẹlẹ̀. Ah, dẹ́líbà ti wọ̀lú o. Eh, dẹ́líbà ti wọ̀lú kẹ. Ah, dẹ́líbà ti wọ̀lú o. níbo lẹ ti rí ṣé ẹ jẹ́ kó fọwọ́ kan yẹn jẹ́ èjò èjò súnmọ́ yín. Eh, níbo pápá ìpalẹ̀ ti jíṣẹ́ fún pé kó súnmọ́ ájú. kàṣà yóò dáa fún ọ ah, ọmọ burúkú ni àjẹ́ ni o ó lè ṣàìdé pòrábà ń píọ́n yóò lọ́nu. ẹgbẹ́ mi kí ló wà sí nínú ìbá ìtòrí ọlọ́run. gbàdébọ̀ eh. gbèrò ẹkùjọ mẹ́ta. dúró ń o kí bo níbo ló o ò níbi dé sí o kí ló tún wá ṣe tó bá súnmọ́ bí iná jó ẹni. tó ti ẹ̀rí tó o bá gbẹ́sẹ̀ kan sí i ará ọ̀rọ̀ sọ̀pọ̀ ni. àṣẹyìn. àtẹ̀yìn náà ṣé mo tún ṣẹ̀yìn náà ni kí ni mo ṣe fún yín ṣe bọ́mọ jésù jọ ni gbogbo wa. ọmọ jésù kẹ jésù mọ iye ọmọ tó bí o ìwọ <laughs> ọmọ jésù bíi ti báwo níwọ sọ̀rọ̀ pátìgbàgbé ni tá a jọ ń wàásù láàrin ọjà lọ́jọ́ kìíní àná tóra lọ píọ́m. owó àtọmọ ẹgbẹ́ ẹ lójó àwọn ẹgbẹ́ ẹ ló kọ́ra dé àfi tó fi jọ lọ bíún. àtọ́sẹ̀ fẹ́ ní owó eh? adé nìsín olóhùn ọmọ jésù wo tó bá súnmọ́ bí iná ju ẹni àjẹ́ burúkú. rárá ọmọ olóhùn jọ ni gbogbo wa ẹ jẹ́ n ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún yín gan ṣe rí látìgbà yẹn inú àhámọ́ ló fi mí sí i. jódàfẹ́ ni tó ti ọ mọ́lé kí ló tú ẹ sílẹ̀ sí ní ìwọ̀n yìí wo Bíbélì sọ pé àyà yóò pa àwọn àlejò wọn sì fi ti ìbẹ̀rù bójó sájáde kó olùkọ́ lọ́fíì wọn olúwa ò dákun dìde fún wa faransé gbogbo àwọn dẹ́líbátó lòun ò ní kọ́ ìlérí wa. Hmm, kọ́lọ̀ kọ́rọ̀ jọ̀dọ̀ bọ́ lórí lórúkọ jésù. lórúkọ jésù iná. ẹni bó sá lọ iná ló dáhùn yẹn ara bí bọ́lọ̀ ṣe máa ṣiṣẹ́ nìyẹn iná dà lára ẹ̀ ọpọlọ kíran lẹ́ni bá mọ̀ àjẹ́ burúkú ẹ má jọ fọwọ́ kàn yín o ẹ kọ́kọ́ máa bọ̀ tó ká gbàdúrà. <laughs> Olúwa! Olúwa! Wo wo wo wo! Kí Kenapa saya ni? Hey, Èmi ni ẹran sih. Ada mi ni ẹni ọmọ Ah, Irọ́ lọ pa. Irọ́ lọ pa. Tọ́ọ̀ bá fẹ́ fi ara gbọ́fà tó ọ̀fẹ́ faragbọgbẹ́ kó o kú òǹdì ní ìsìn ìwé orin dáfídì orí kọkànlá ẹsẹ̀ kẹfà ó ní lórí èèyàn búburú ni yóò rọ̀jò ẹ̀yìn iná àti ìjì gbígbóná ni yóò sì jẹ́ ìpín wọn tó bá rí bẹ́ẹ̀ ó yọ ọlọ́run ọ̀run o gbogbo ẹ̀mí àjòjì tó ká mọ́lé mo gbàdúrà mo pàṣẹ kí ẹ̀yìn iná ìjì gbígbóná Elédùmarè kó dáàbò ọ lórúkọ Jésù ó yá filẹ̀ mi lẹ̀ filẹ̀ mi lẹ̀ filẹ̀ mi lẹ̀. bàbá délé bá ti wọ̀lú o. ọ̀sàsẹ̀ fi tìjú kò ń bì ni. ó ti dá a báwọn akànnì asáré wá fi tó ilé tì ní bá a ti lọ kánú. ṣe é rí a lọ sí gbogbo ìlú ni a lọ sí ìletò kan sí ìletò kejì a máa pariwo káàkiri pé dẹ́líbà ti wọ̀lú o pé kí àwọn èèyàn máa sá fún àjẹ́ náà ti wọlé dragoni dúdú náà ti wọ̀lú. wọ́n sì mọ̀ pé ọmọ ra wa ni ó lè ra wọlé wọn ká tètè lè jáde ẹja lọ o. ó yá ẹja bẹ̀rẹ̀ sí ní képa dẹ́líbà ti ṣe bó àti sọ́mbẹ̀ bá ti ń bọ̀ lẹ́ẹ̀kan dẹ́lí dragoni ti wọ̀lú o. ojú tì mí o ah, kódà ẹ̀sín náà pọ̀ èmi tí mo rò pé mo ti délé padà ṣe ni gbogbo àwọn ọ̀rẹ́ mi lé mi káàkiri ìlú kò sẹ́ni tó fẹ́ rí mi láàrin ìlú. Ah, ah, dẹ́líbà ó ti tó ó ti tó má sunkún mọ́ ṣé èmi ò kúkú wulẹ̀ gbọ́ nǹkan kan torí èmi náà ṣẹ̀ṣẹ̀ bọ́ lọ́wọ́ ogun ni o n tí mo kàn mọ̀ ni pé ìgbà tí mo dé tó ló fẹ́ rí mi ah, kábíyèsí wọn ò fẹ́ kí n yọjú sí ọ ńṣe náà kìlọ̀ fún mi pé kí n ṣọ́ra fún ọ. ṣé iná rí bá ọ ah, kábíyèsí náà ẹ wo bóyá kí n máa padà lọ lé wa bó o bá fẹ́ mi nílùú alájọgùn wọ́n sì nífẹ̀ẹ́ mi lé wa. Ah, má sọ̀rọ̀ báwọn má sọ̀rọ̀ báwọn ẹ mo fẹ́ kó o rò dáadáa kí ni tó lè fa ilé tí wọ́n ṣe sí ọ ṣé o ṣẹ̀wọ́n ni àbí kí ló lè fà lọ mo sì ní n ò lọ àmọ́ bí wọ́n ṣe yan yẹn ni gbogbo àwọn aráàlú ti sá lọ bí wọ́n bá fọwọ́ kọ́ mi làbájọ rìnrìn àjò. ṣé ìwọ náà rí báwọn ẹ ṣé ìwọ náà ti rí báwọn níbi tí ìwọ àti Gbénró àti Gbádébọ̀ tẹ̀ tí ń wàásù òdédé pòórá láàrin wọn Eh? wá ní wọn ní sá ọ wọn sá ọ. Hmm? <laughs> mo lè dápòra mọ́ láti ìgbà tí mo ti gba Jésù tí mo ti gbọ́ gbogbo agbára sílẹ̀ ilé dápòra mọ́ jẹjẹrẹ ló fọwọ́ kàn mí. èmi mọ̀ bẹ́ẹ̀ ó yé mi bẹ́ẹ̀ ṣùgbọ́n kò lè yé àwọn Eh? ìgbé ayé rẹ ti tẹ́lẹ̀ ó nu ṣùgbọ́n ó wà yẹ káwọn inú mọ̀ pé o ti dẹ̀dá titun hmm? ó yẹ wọ́n mọ̀ pé o ti dẹ̀dá titun ṣùgbọ́n ṣé ó ráwọn gan fúnra ara wọn wọ́n gbórí wọn sápamọ́ ní o ojú tẹ náà rí tó. Eh? kì í tún ṣe gbadébọ̀ àti kírú nìkan gbogbo ìlú ni. bá wọn sọ̀rọ̀ tó ti gbọ́ wọlé lọ kó lọ sùn tó bá dọ̀la àmọ̀ yẹn ju gbogbo ẹ̀ sọ̀gbọ́ délíbà ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ńlẹ́ ńlẹ́ gbogbo rẹ̀ ni ó látúnṣe. Hmm. mi ò ní jẹ́ kílẹ̀ mọ́ tí wọ́n fi padà sí ìlú wa o ojú mi ò lè gba gbogbo eléyìí ó ti dájú pé wọn ò nífẹ̀ẹ́ mi mọ́ nínú ìlú wọn ò ní jẹ́ kílẹ̀ mọ́. lọ òun ìyá ti bínú sí ọ gan báwo ló ṣe rìn báhùn. Ah, mo wá bẹ̀bẹ̀ náà ni mo wá tọrọ ìdáríjì náà ni. máa gbalé lọ máa gbalé lọ ó ń bẹ inú yàrá agbára látànà. ó ṣeun jẹjẹrẹ. ìyá mi ìyá mi. délíbá ìwọ ìwọ sá kúrò níbi tí mo tì ọ mọ́. ìyá ọbọ mi mo wá tọrọ dáríjì náà ni mo mọ̀ pé mo ti ṣe èyí mo sì mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi. kí ni ìtumọ̀ ẹ̀bẹ̀ tó ń bẹ̀ mí? lẹ́nu ìwọ ìwọ sọ pé èmi àbàlò já sí nǹkan kan pé agbára mi ò wúlò gbogbo ọ̀rọ̀ tí mo sọ pátá ni mo kó jẹ padà òye ni òye mi òye sì ti yé mi báyìí. òye òye kí ni yí ọ. sẹ́ẹ̀rì nítòótọ́ ni jésù ní agbára àmọ́ kò sí fẹ́ láàrin àwọn tó ń tẹ̀lé kò sí ìṣọ̀kan ẹ sì mọ̀ wípé lọ́dọ̀ wa a nífẹ̀ẹ́ ara wa gidi gan kò sì sí pé ẹnìkan ò mọ̀ ọ́ ṣe ìyá mi ibẹ̀ mọ̀ pé ìfẹ́ là kọjá òfin. ó ìgbẹ́nu rẹ burúkú sàn délíbà ò ṣèmí gidi gan ni ìwọ ìwọ wọ mi lẹ̀ ní ìwọ tí a ti jọ jẹ tí a jọ mu nínú ìkòkò kan náà tí mo sì ti mú rin ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò ẹ̀mí o sì mọ bí mo ti fẹ́ràn rẹ tó o tó bẹ́ẹ̀ tí mo fi ọ̀pọ̀lọpọ̀ àṣírí agbára mi hàn ọ́ ìwọ dà mí adágbáńdágìnù arúgbó kò ìdágìnù kó má kà gbọ́gbọ́. ìyá mi nítorí náà mo fi wá bẹ́yìn kẹ́ mọ́ bínú ilé ìgbé láàrin àwọn tí ò nífẹ̀ẹ́ àwọn tí yóò máa fi wà àtijọ́ ẹni dání lẹ́jọ́. wò ó sàn án láàrin ajẹnimú ní pẹkọrọ bó bá ti jẹ́ ni ó jẹ́ ìmọ̀ kí ló ṣẹlẹ̀ gan-an mo lọ sí ìlú alájogún láti lọ wo àwọn ènìyàn mi lọ́wọ́ àmọ́ ní kété tí mo dé ibẹ̀ ìṣe ni gbogbo wọn lé mi dànù wọ́n ní àjẹni mi ìyá mi ẹ̀sìn náà pọ̀ wọn ò mọ̀ pé tìmùtìmù kẹ́bìdà sínú ni wọ́n. ẹ ń tójú rẹ ń wá lójú rẹ rí i ṣé ìwọ ò mọ̀ pé bí wọ́n ti rí nù ni òun ló ṣe rọrùn láti kó sí wọn láàrin. mo ṣe dénú lò àti wọ́n ti ròyìn mi káàkiri inú ìlú wípé àjẹ́ ni mí wọn ò wàásù Jésù mọ́ àti sèmi àti ìgbà àtijọ́ mi ni wọ́n ń wàásù káàkiri ìlú nítorí pé àwọn jẹjẹrẹ fọwọ́ kọ́ mi wọ́n sì gbé mi ìrìn àjò. ǹjẹ́ o mọ̀ wípé irú ìwà tí wọ́n wù ó tó fún wa láti ta wọ́n lọ́fà àbí kí n ta wọ́n lọ́fà ni nítorí ìgbà ìfura ni wọ́n wà yìí ògiri wọn ti lanu aláǹgbá sì ti ṣetán láti wọbẹ̀. ìyá mi ẹ jẹ́ á fi mo tún bá fún agbára Jésù lóòótọ́ àmọ́ òun ò lè bá wọn gbé mọ́ ìyá mi mo ti ṣe tán ẹ wá ró mi lágbára. láti bo ta ló ń béèrè. mo fìfẹ́ gbà yín lọ́wọ́ kẹ̀m̀bẹ̀ sọnù àti gbogbogbò tó ń dojúkọ yín mo gbà yín tọkàntọkàn mo fi òtítọ́ mi hàn yín mo sì ró yín lágbára pé kẹ́ ẹ máa wàásù ìfẹ́ náà sí gbogbo ayé bíi ti báwo hmm. kò tí ì yé wa. ṣùgbọ́n dípò kẹ́ ẹ máa wàásù ọ̀rọ̀ náà fún gbogbo ayé ẹ̀ ń wàásù ìkórìíra ọmọlàkejì yín sí gbogbo ìlú ẹ̀ ń fi ẹnu yín bà ti ọmọlàkejì yín jẹ́ kiri tí a bá ní ká ṣí ìwé ìrántí ìgbésí ayé yín ẹ ò tọ́ lẹ́ni tó ń wàásù nípa ọ̀rọ̀ mi. ọ̀rọ̀ yín bíi ti báwo. <laughs> délíbọ̀ ọmọ mi tí mo gbà tó dúró láti jẹ ìyà àti ìpọ́njú pé òun kò ní pọ̀yìn sí ìrere mi àti ìfẹ́ mi ṣé bí ẹ ti fẹ́nu lé padà sí ibi kòtò ikú rẹ̀. Ah, ah, délíbà àjẹ́ ni délíbà. àjẹ́ burúkú ni. Ah. Hmm. aṣojú mi ni mo rò pé ẹ̀yin jẹ́ pé kẹ́ ẹ máa wàásù ọ̀rọ̀ náà sí gbogbo ènìyàn tí kò sì yọ ẹnikẹ́ni sílẹ̀ ṣé bí gbogbo ènìyàn ni mo kú fún àmọ́ aṣojú búburú ni yín délíbà ti padà sẹ́yìn a ó sì béèrè ẹ̀jẹ̀ rẹ̀ lórí yín. ha ha ah. ah. dẹ́ríbà dẹ́ríbà bíi tìbò kí ló ṣẹlẹ̀ kí lẹ rí. ha ah, ibo lẹ ń lọ ibo lẹ ń sá lọ báyìí nítorí Ọlọ́run. mo fẹ́ wá dẹ́ríbà lọ ni o. ẹ fẹ́ wá dẹ́ríbà lọ lóru dúdú yìí kí ló ṣẹlẹ̀. ṣé pé ilẹ̀ ò tí mọ̀ báyìí. orí ilẹ̀ ló dúdú yìí báyìí. gbèrú ṣáà máa sọ pé jésù ṣàánú fún wa jésù dáríjì wá afọ́jú ni wá àrínà gbèrú máa sọ bẹ́ẹ̀ jésù ṣàánú fún wa gbèrú sọ bẹ́ẹ̀ aláṣẹ jésù ṣàánú fún wa dáríjì wá afọ́jú ni wá àrínà ni o olùwà àríyàn. ó mà ti yé mi ṣùgbọ́n tí a padà. Ah, irọ́ kò kò kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ó dá mi lójú pé ààfin ló máa sùn sí nítorí àsìkò tó dé lánàá yẹn kò lè padà sílùú rẹ̀ mọ́ lánàá yẹn ààfin ni ó tiẹ̀ sùn sí ẹja wa lọ ààfin ni. ẹ rò pé ààfin ni ọ wà. ẹja wa lọ ààfin. ààfin ni ọ wà. ẹja lọ ààfin ká tẹ̀ lọ wádìí náà. yírondo mọ̀ ń bọ̀ o mọ̀ ń bọ̀. Deliba Deliba Deliba Deliba. ẹ̀yin ǹjẹ́ o ti rí Deliba láàárọ̀ yìí. ojú ah, mi láàárọ̀ yìí níbo wọ́n lè gbà lọ wọ́n ah, ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní kí wọ́n wá lọ bá mi pè yín wá náà ni ǹjẹ́ ti rí Deliba láàárọ̀ ngan ló gbé adé yìí àná la ti ń wa táàtì rí à ń wà. ààfin ló sùn mọ́jú gbogbo ìpinnu ọkàn mi ni wípé tó bá dá àárọ̀ tilẹ̀ mọ́ ká sì yanjú gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. ṣé ṣé pé ṣé pé kò sínú ààfin báyìí ó ti lọ báyìí. mo ti lérò pé màá tó ṣe pé ààfin ló sùn kásì kásì bá láàfin láàárọ̀ yìí o. Ah, olórí ìyálòde ah. mo pàdé délíbá lójú ọ̀nà ó dàbí ìgbà tí ń jáde kúrò ní ìlú ni o ńṣe ní sunkún bọ̀lọ̀ mo pè kò dá mi lóhùn. ẹkún bíi ti báwo. bó o la ṣe fẹ́ rí báyìí ẹja tẹsẹ̀ ẹ lọ kó tó di pé yóò rìn jìnnà ọwọ́ tó rí o. àwọn bínú sí wa délíbá dákun dáríjì wa ọlọ́run ti fi yí wa pé aṣojú burúkú ni wá àṣìṣe ni jọ̀ọ́ foríjì wá. ó dákun ó foríjì hàn ó fi yèdènú ara ń tà ń pè léèyàn náà nù mhm. èèyàn nù èèyàn lèyìn ó sì máa jẹ́ àmọ́ ní kété tá a ṣàkíyèsí pé n tá a ṣe ọ̀dà tá a mọ̀ bá a jẹ̀bi rẹ̀ a ti tọ́lọ́ lọ ń dàríjì ẹ̀ṣẹ̀ hmm. ọlọ́run sì ti dáríjì hàn nígbà parí abala bẹ̀ntán la ní pé ó di dandan a gbọ́dọ̀ rí ọ kó o bá lè dáríjì hàn ìdínú tá a fi yàn dáríjì hàn kó o má bínú kó o fi èdè nú. bíbélì kan tiẹ̀ sọ wípé bàbá ẹ̀ dáríjì wọn nítorí wọn ò mọ ohun ń ṣe tẹ́lẹ̀ bá a ò mọ ohun ń ṣe níjọ dáríjì wá àbúrò kìsùn máa wò ẹrù ní bàbá fa á nígbà tí gbogbo wa péjọpọ̀ tá à ń wà sọ̀rọ̀ lọ́hùn tá à ń báwọn èèyàn sọ̀rọ̀ lọ́hùn àfi píọ́n ló fò lọ ló rá lọ láàrin wa ẹbí ta ti ṣèwàásù tú o láwa wò pé à nígbà tó ti rí báwọn bí a ká máa yára fún ọ o ń ló sì fà á. kéèyàn yẹra olúwa bó ṣe mí náà nǹkan wọ́n yẹra ṣùgbọ́n tó kàn wá ń bẹ̀ ni pé kálá ti fún ọmọdé ìláàyè láti ṣàlàyé ni òkodoro ọ̀rọ̀ yìí kò bá yé wa dáadáa àbí bò ní olúwàwò. àbí tá a tiẹ̀ ti gbàdúrà kọlọ́run fi ìfihàn ohun tí délíbà wa ṣe kó fi hàn wá gbogbo ilé ò bá ti ṣẹlẹ̀ àmọ́ délíbà má bínú. má bínú èmi kan gbọ́dọ̀ bẹ̀ ọ́ ni kò dárí tì mí dákun ẹ ṣeun gbogbo ọ̀rọ̀ yín ló kúkú yé mi mo sì ti dáríjì yín láti inú ọkàn mi wá àmọ́ gbogbo àwọn ará ìlú tó ti rí mi gẹ́gẹ́ bí èèyàn burúkú ńkọ́ etí tó bá gbá lọ bóò ló ti fẹ́ gbá bọ̀. ẹ̀yin máa eyín kékeré nì sórí ìgbà tí ẹ bá rí bá a tún ti jọ ń wọlé tá a jọ ń jáde tá a jọ ń jẹ tá a jọ ń mu tá a tún jọ ń jáde fún ìwàásù ọ̀rọ̀ ọlọ́run papọ̀ hmm. àwọn náà ti rí i pé nǹkan ti padà bọ̀ pò ìsọba rẹ ni tó bá fẹ́ béèrè béèrè nínú wọn ìjẹ́ wá béèrè àbí. ẹ ṣeun ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni ah, àárò yín sọ mí gidi gan ó ti pẹ́ tí mo ti fẹ́ rí ojú gbogbo yín. hallelujah o. Oh àsìkò pàdé òní. ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lónìí ni ìwòsàn torí ábì nǹkan bẹ́nu bíbélì ọ̀sùn ẹ̀jẹ̀ ni ń tí ń ṣèṣùn ẹ̀jẹ̀ yìí ọdún ti pẹ́ ó ti náwó ó ti nára ọ̀talé ọ̀tọ̀nà gbogbo nǹkan tó ní ló ti tà tán tó ní dúkìá ọjọ́ tó lùgbàlà inú Jésù tí ń la àdúgbò rẹ kọjá bó ṣe jáde nu èrò pọ̀ bàbí ọ̀pariwo Jésù Jésù ọmọ pariwo àwọn èèyàn òní yọ gbọ́ lọ́gán tọ́wọ́ àárín wọn lọ ọfọ kan ìṣẹ́ tí a sọ Jésù ẹsẹ̀kẹsẹ̀ ìsun ẹ̀jẹ̀ dá ìsun ẹ̀jẹ̀ tó ti náwó tọ́talẹ̀ tọ́talélé lórí mo sì nígbàgbọ́ pé Jésù ọ̀hún yóò ṣe sí àmì àti sí ìrànú ayé ẹnìkọ̀ọ̀kan lónìí ìyún tẹ́ ẹ bá nígbàgbọ́ ni o ẹ mọ́wọ́ yín ẹ fi síbi tí bá ń dùn yín ẹ wá mọ́wọ́ kejì ẹ nà sókè ẹ àgbàdua olódùmarè. àdìsá ọ̀rẹ́ mi. oyin túnbí. àbọ̀ gbá wo mi ni látìgbà tó ti gba jésù ọ̀hún tó sì ti porúkadà sí jésù gba omi ah, ìlú mọ̀ ti tòrò ah, tẹ́lẹ̀ ètùtù mọ́ ni ah, kọ́dà ìjàngbọ̀n ni. Hmm. àbí orí bí ìyanu ṣe ń ṣẹlẹ̀ bí orí bá ń fọ́ ni bí ó bá ti lè gbàdúrà fún ẹni orí fífọ́ á lọ. bẹ́ẹ̀ ni. láì ṣe pé ó ń lo oògùn tàbí àgbo kan. ìyanu ńlá ni o ìyanu tí ò sì ṣe fẹnu sọ ni òye fẹnu sọ o kọ́lọ́n sì tún bọ̀ mọ́ bá wa ro lágbára sí ni. àmín àmín àmín àṣẹ. sórí gbogbo a ní láti dágbà wo mi dúró abẹ́ ẹ̀ tí ẹ̀rí bó ṣe ń tú gbogbo àwọn tá a dè sílẹ̀ a ò ní kó má ṣe ẹ̀sùn tó wù ṣùgbọ́n kó má tú àwọn tí a bá dè sílẹ̀. kí la fẹ́ ṣe ewu là á nínú ẹ̀ ẹ sì mọ̀ pé alágídí ọkàn nígbà wo mi. wo ó gbóná mo ń rò nǹkan jẹ́ ká fún ní májèlé jẹ. ṣé èrò mi ó gba nǹkan jẹ lọ́wọ́ wa ni bá a tiẹ̀ gbé e lọ fún lójú oorun kò ní jẹ́ ẹ̀ àwa náà láàsì jẹ nǹkan wa. wo ó gbóná fọkàn balẹ̀ àwa kọ́ là á gbé e lọ a ó wẹ ẹni tí a ó kó sínú rẹ̀ tí ò bá wa gbé e lọ fọkàn rẹ balẹ̀ kó fi dá mi. alẹ́ ọ̀rọ̀ ló sọ. ó jẹ́rìí mi. dáná tán mo ní bá yín gbóúnjẹ bàbá. yóò dáa fún ọ sì máa wò ó mo ṣe gbàdúrà sọ́lọ̀ nǹkan ni pé kó pèsè tí wọ́n jẹ fún mi ọlọ́run gbọ́. yẹtúndé ọmọ ṣéun mi wá dákun ó sì ń kẹyọ kan fún mi ọwọ́ ẹ̀dẹ̀ ó rí ife tí mo fi mọ ọmọ mi bá ń bomi á ó ṣeun ó ṣeun ẹ̀sìn mọ́ ọ́. o ṣeun o o ṣeun a wá gbọ́ ibi àárọ̀ tọ̀sán talẹ́ ò ní pa ọ́ ọ̀rọ̀ ọmọ tọ́jú rẹ o ṣeun mo dúpẹ́ o o ṣeun báńkì ìyá rẹ o sì báńkì bàbá rẹ pẹ̀lú hmm. a pàdé ní ìpàdé àárọ̀ ìyún àdúrà àárọ̀ ní gbàgede láàárọ̀ ọ̀la o ṣeun ó dáa fún ọ ayé èṣù bàjẹ́. ah <laughs> ebi ò ní pa mí dọjọ́ alẹ́ hmm. Hmm. ìyá rẹ̀ lọ́jọ́ ìyá rẹ̀ lọ́jọ́. yẹn. Hmm. jésù wòkè ó ní kó máa lọ lójú kan náà ó sì gba ìtúsílẹ̀ rẹ̀ lóòótọ́ ni mo ṣe kábíyèsí ọba ìlú báyégún lẹ́sẹ̀ tó jẹ́ wípé mo yẹ fún ikú ṣùgbọ́n kábíyèsí ó tú mi sílẹ̀ si ó ní kí n mọ̀ lọ kí n mọ̀ dẹ́sẹ̀ mọ́ èmi náà sì wà wọn tí mo kó sínú túbú tí mò ń sọ mo ní kàn mọ̀ lọ oníkálukú sì gba ìtúsílẹ̀ rẹ̀ jésù níbi tí mo wà yí báyìí ta ni ó sọ pé kí n máa lọ tí ó fún mi ní ìtúsílẹ̀ à jésù. àlásàrè nìkan ni ẹni tí ó pa ọmọ rẹ̀ òun nìkan ló ní agbára láti sọ pé kìlú ó fi ọ sílẹ̀. Hmm. jésù mo fẹ́ kéde rẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó ti so mọ́ mi lọ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ tó lọ́ mọ́ mi bí iṣan ọrùn ah, ta ni wọ́n rán sí gbádébọ̀ báyìí o pẹ̀lú tó ti ní kí n má kéde jésù pé wọ́n ti tì mí mọ́lé ìrìn kankan ké jésù. Oh ó kú bí ọjọ́ mẹ́ta báyìí tí wọ́n kàn ọ́ mọ́gi láti fi ọ́ ṣètùtù. à láì ṣe jésù kàn mí mọ́gi. bẹ́ẹ̀ ni. a ti kan jésù mọ́gi nítorí tèmi èmi aṣọ túbú mo wá dẹ́n tá a jù sínú túbú báyìí tápá ò ṣeé gbé tẹ́sẹ̀ ò ṣeé gbé mọ́ à eré bẹ́ẹ̀ ló ń lẹ̀ ẹ̀dùn wa dọ̀lẹ́ ẹ̀dùn mi dọ̀lẹ́. pẹ̀lẹ́ gbẹ́kú bó o rẹ ṣe ń balẹ̀. Ah, kò yàtọ̀ rárá túrútù ìtò fi sí mi lára wá mú kúrò eh, ibo sátìjòyè kẹ̀mbẹ̀ tó fẹ́. ìwò omi ò tí ì joyè kẹ̀mbẹ̀ kankan ó dìgbà tí kábíyèsí bá tó tẹ̀lé mi lọ sí di igi òòsàn láti lọ da owó ẹyọ àti obì nígboro mọ́lẹ̀. Eh. bá a bá dógún ọdún àpé bá a bá dọ́gbọ̀n oṣù yóò kò ẹ òní ìlọ́jọ́ pé o kẹ́ńbẹ́ sọ́nú tuntun ó sì ti wà nídìí igi òòṣà ẹ̀yin ló kù táwọn irúnmọlẹ̀ dúró dè kẹ́ ẹ wá da owó ẹyọ àtòbí ẹ kí gbogbo ètùtù yòókù ọ̀bẹ rẹ̀. káàrí Falana yóò ju ọ sí. àṣẹ wà. kábíyèsí ó sì dá yín lójú pé ẹ fẹ́ lọ di igi láti lọ dàbí nídìí òòṣà. bàbá bàbá ìṣàánú mi ẹ gbà mí sùrùtù sì sọ̀lú di nǹkan mímọ́ mi lọ́wọ́ ìmọ̀ tó ṣe bàbá mi ìmọ̀ tó ṣe kábíyèsí. àrẹ̀mọ kò sí yọnu gbogbo ẹ̀ ó níyànjú ṣùgbọ́n ìwọ náà tẹ bàbá rẹ nú tẹ bàbá rẹ nú kó sọ nǹkan tó wà láàrin òun àti sùrùtù tí bàbá rẹ sì di olóńdùkalẹ̀ tí kò jẹ́ ká mọ bí gbogbo ẹ ṣe ń lọ. ló tún fẹ́ ṣe ní o bori ṣàmọ́ o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe mo ti ta ṣẹ́gun nínú Jésù kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe àti borí rẹ àti ṣẹ́gun fún mi àti dá mi ti san gbèsè mi o kí ló tún fẹ́ san kí ló tún fẹ́ ṣe mo ti jáwọ́ nínú òkùnkùn o kí ló tún fẹ́ san kí ló tún fẹ́ ṣe Jésù ti kú fún mi o kí ló tún fẹ́ san kí ló tún fẹ́ ṣe ó ti gbé ikú mi ní ìṣẹ́gun kí ló tún fẹ́ san kí ló tún fẹ́ ṣe jésù sọ pé ó ti parí kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ó ti ní ìtúsílẹ̀ o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe àti bó. tún fẹ́ ṣe ìmọ̀lẹ̀ ti tàn sọ́nà mi o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ti já mi o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe jésù ti ta mí lólobó o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ó ta mí lólobó iye mi sọ kí ló tún fẹ́ sọ ló tún fẹ́ ṣe àti borí rẹ àti ṣẹ́gun fún mi àti dá mi láre àti san gbèsè mi o Ilo ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe mo ti dà tún bí nínú Jésù kí ló tún sọ kí ló tún ṣe mo ti jáwọ́ nínú òkùnkùn o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ti ga mí o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe Jésù ti sọ pé ó ti parí kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe àti borí rẹ̀ àti ṣẹ́gun fún mi àti já mi láre àti sọ gbèsè mi o kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe ọ̀kì ó ti tán ó ti tán kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ ṣe kí ló tún fẹ́ sọ kí ló tún fẹ́ sọ. it's soft romantic.